mo wà lórí láì fún Alpha, Omega, you are worthy of my praises. Ẹ rò pé bẹ́ẹ̀ ṣe pa bàbá Bùkọ́lá ilé pa èmi. Wàsíù àti gbogbo ẹ̀yin ọkùnrin yẹn ẹ wà láftà mi. Ẹ̀yin lẹ́ máa kúkú yà. Hello, the I mean the information is is going to be quick. I'm going to drop it there, either people coming or not. But the information I want to give it to America. I'm not calling Nigeria government this time. But Nigeria government, their rights is whatever they should fight for me. But the problem started from them. Nigeria problem. The problem I'm facing also, the torture they have given to my daughter on this system, you understand me and to me, it started from Wasiu Ayinde. The Lord revealed it to me. All what they plan, okay? I want to give the attention. What yesterday when I went out, the video is there. I'm going to leave my video now. I don't know. They are tuning in. I don't know what I did to Maxuba. They are tuning it down, tuning it up, you know. I will put it up again. Do you understand? So, when I went out yesterday, I noticed something. And I mentioned the number of the person. There's some five guys that five guys that tell me and they look at my number. They look at the car. They look at my car very well. And what I'm saying, I know that uh, the shopping mall has a camera. If I'm lying, the shopping center have a camera. This is what happened. Yesterday when I went to the shop, I just, because if I say some things at times, they thought, some people believe maybe you are just cracking, I mean, like lying. So I wanted to do that and I put my camera on and I'm doing that most of the time for security purpose as well. Not because the people watching or I want to earn money, that's no. For security purpose. So getting to the show, on my way coming, so when I was going, I said to my daughter, getting out of my garage, I said some people Before then, even before got me, I see some people because of what I want to do today, a lot of people be mounting them around me. As you have heard before, they send a boy to me. The boy they sent to me that time is not a good boy. The boy they sent to me that time is not a good boy. Up to today, the, the boy is in this system. There's nothing being done about it. But I just want to give you the fresh updating now. I know they send, if those boys The one that asked me yesterday, maybe they are of good or of evil, I don't know. But I look at them and I call the number, their plate number, in my live shots. When they are, they are suspicious. And before then, they sent some messages to me. Like, Mary have a son. And somebody was commenting on my platform that Wasila the son, the daughter of Wasiu that died in Canada. I'm not the one that killed him. It's a sickle cell. He died before I came to Canada. But these people, they love to kill people when you talk about them. And the reason why you should know that whatever what I'm been saying about people is truth, nothing but the truth. Because they fight so serious. They fight me so serious. They wage war against me. Because they don't want their secrets to be open. And all these things that I mentioned, They have been the one, they have been using it to destroy a lot of lives. So they don't want the secret and that evil to stop. And people should not forget, the other time I said that Wasiu came to Canada of recent. And now, I want to finish that. And now, somebody, now they say in Nigeria, a Canada, I mean, a citizen of Canada now that is a Nigerian born, now saying some jargons. You understand? That is going to be poison Yoruba people and some parts in uh, in our, you know, and Edo State people in the system of Canada. That's what they said, the person said. And the video, and the video is everywhere. And also, is on the Twitter. And it's there. They said our uh, our government tried to write the Canada. Do you know what they are trying to do? They are sending people after me Even in this house, a lot of things have happened. So that they will tell the, all these things, they are playing some, some game with the system. So they're looking for people. This is what they do when they want to assassinate somebody. And that's why I want Canada government also to investigate those boys if they are not if they are not detective and if also they are not FBI, those people who always guide people, they guide you, maybe they just go after you for safety for safety. I want, if they are not sent by the government, this, um, this information I'm sending now should be, they, those people should be querying for this. Yes, now yesterday, when I was coming from there, I saw some strange faces around me. Even yesterday when I was going, because already I alerted them that I'm going to take this to the shopping, I mean, to the place I bought it, you know. I got the meal, I mean, the, the something. So, getting to the place, I, I, when I'm going, when I'm going out, because of the kind of work I've done, I mean, I'm doing now, and what I've done also, that is very, very good, and the bad people, they will hate me. So, I caught, I look attention, I, I, I'm, I always been uh, security conscious always been security conscious. So I look at people's face. When people looking at me, when people are above me, I look straight to their eyes for them to also know that I'm not expecting. I know I have a lot of enemies. A lot of people surely hate me from the one they sent from Nigeria. But I'm telling you seriously, some people in Nigeria, they play some game seriously with the system. And um, anyway, I don't need to say that. I don't need to to to call their attention. But the issue is this. Coming back, I saw three guys sitting. There's always a seat close to the entrance. So th those seats, three boys sitting down. I think two of them use glasses, black sunshade. When I look at them, before going, they were not there. But when I finished and I was coming, I saw them sitting down. And when I was coming, they focusing systematically, they, they, they staring at me. You know, I look at them. I'm not even, I, I look at them also, I was stressed, I mean, trying to focus also on them. So getting out, and I was telling my daughter, I was also saying that I look at them and um, did I turn video to them? I think my video will even, I will check my video, maybe they are there. So because they are suspicious to me, I get through, I get out of the play, the mall, and I get into my car, going And already I said I want to go to the Canadian Tire. So they followed me to Canadian Tire. They were sitting down when I, get into the car. But the moment my car, I move. They move slowly also to the Canadian Tire. And I just sent my daughter to pay some, I mean, some money to get something in the Canadian Tire, you know. So my daughter was coming. They're staring at my daughter very well. And I was there looking at them. I was I was in the car. I was looking at them because they are now suspicious. I saw them because anybody when you know that uh, I mean the entrance to Abino in the one that close to the side, the Canadian side, you know, you know, that entrance, you know, it's not too close to Canada in the front. They walk down to Canada Tire. They didn't buy anything. There are three. But somebody also from another angle, two of them from another angle, they joined them. They are now five in number. They are now five in number. They never get into the shop. They stood by the door when my daughter was coming. They look at my daughter very well. Like somebody looking at somebody and shake his head. Like they want to mark somebody's face. Including my face. And that, and that I'm telling you, that assignment, if that assignment is not from government, then it's from Wasiwa Ayinde And those people, the person also who sent the other boy to my house that time. I'm saying this. I'm not saying 100% maybe these people are evil, but to me they are suspicious. And in the morning, around this, for the past days now, they've been sending me some things. They've been sending me some things. They've been sending me a lot of things, which they will tag me. Do you understand? So, my daughter, I was looking at them and I reversed. When I lo look at them, and I saw that another two people came in, another two guys came in, and by the door of that uh, Canadian tire, if um, if these people are not from governments, they should check them because I believe there's camera around that place. Some people now, because I said before that, they're telling me, some people are telling me And you can see so, a lot of news going around. They said Nigerian lady said this and that is going to punish, I mean, poison Nigeria, Yoruba, and some, you know, some tribe. It may be, maybe they paid. There's nothing they cannot do with their money. Those money being a embezzled. Those money being stolen. Do you understand? So that When these people killing people now in the system of Canada, for the ignorant, I mean, for the, I mean, I'm sorry to use this F, F, F word. Maybe they will be mentioning that that lady is actually is the one. For them saying that there is a plan they have. Don't forget, when I still travel to London, America, I said something. Don't forget. I don't hate him, but I don't love, I don't like him because he has done evil against me. And I prayed every day, all of them, against me, secretly fighting me, having planned against me, against my daughter, evil plan. May Almighty expose them and disgrace them. And for Canada and government, I'm not calling Nigeria right now. Nigeria, they are right automatically, they should have intercede into the issue. But they caused, the, I mean, they are the beginning of the issue. Because some of them don't want their secrets to be open. And that's why they, they believe nobody's going to support her. Nobody going to support her. I believe I have support of God. But at the same time, I'm living in Canada. I should call because I came here for protection. And I also, I know that some injustice is not also done. Because I don't think I've committed any crime that people should be telling me. The person, there's a camera. You check maybe these people, if they are not from police, I mean, if they are not from governments. If they are from government, I don't think our government can be sending people around me that will harm me. I don't believe that government can send people around me that will harm me. Because I have not done anything against the government. I have not fighting. I'm not a politician. So, if these people are not from government, they should check the camera of that mall yesterday. I forget I wanted to do it. They also they should check if I lie. They also because I said I'm going to the Canadian Tire. I said it on my live chat, and they also walked down from that door a little bit far to the Canadian I mean door. And they look at me very well. They look at my daughter. I was looking at them very well because I was on the live shot. Again, when my daughter gets into the car, they move. Two people join them before they move. When my daughter now gets into the car, they now move. They pass me I mean behind my car. Because I'm telling you now, I'm still using the old number. The car is not, you understand me? And they look at my car very well. The new one to mark it. And one of them we want with, with sunshade Look at my car very well. And he shake, he knock, he knock his head. He knock his head. And he now moved to the car. They came with one car. It's a white car. Actually, I forgot to show because it's against the law for me to just put their plate number yesterday. But I mentioned the plate number in my car. I mean, when on that light chat, eh, number something something, I mentioned the number on my shirt yesterday. And if police and detective of Canada want to work on this, there's a camera everywhere around that place. So if these people are not from government, the government should help me. Yes, they are telling me. They are telling me. If those people are not from the government. They should work to they should help me to say they should do this. Some people are playing some game. I said it the other day. They are playing some some dirty game. Yes, I'm very sure myself, my daughter, even the one, my son that I have in Nigeria, nothing will happen to them. Yes, because I'm speaking and I've never killed somebody's child. And my still daughter that died in Canada, I'm not the one that killed him. And for that, they've been sending me a lot of people who came to Canada that died. Do You know, they getting, they creating some fear. If it's not because of what they said, and they be tagging me, somebody said they want to poison all the Yoruba lady, I mean, people in Canada. I don't bloody care because they want me to also to put it on my on my platform. I don't want to. But they continue. That's what also prompted me. That what prompted me to to check under the the the beverage, to check the expiring dates yesterday. So a lot of days they trying to do some stupid things, but I'm the way I'm I continue talking so that their secret will not be covered. Because if those people are not from government and they are not good people, So you should know that they are dangerous to your system. Is another, I'm saving myself. I'm trying to protect myself, to protect my children also, and also protecting others. Because if people would destroy people, they don't stop in one person. So if those ones, I mentioned their, uh, uh the card, their, their the number, the registration number of their car yesterday. And also this camera in the shopping mall. So that's what I want to, the information right now. And don't forget, they said a lady, an Igbo lady, trying to, said he's going to do this. I don't, I don't believe in it. That's why I'm not posting things. Even this day, I don't want to be posting people on my platform. I want just any information. I want to say things with my mouth. Some people are trying to play, they are playing some stupid game. And do you know that these people from my country, They stretch their hand because they are planted in the system of others. You are going to understand now what I'm trying to say. They planting, I've been saying this, that they are planting people into people's system. Some believe, maybe I'm just raising some alarm. It is true. A lot, people, a lot of people pretend to be friends, but they are enemies. The Lord revealed a lot of things to me. And that's why today I came also praying. And uh, if people do, I mean, if people trying to haunt me, and I, I'm praying for them. And it's because of the way I laid. So when you do good to people, their right is do good bad to you and if they are not doing bad good bad to you they should leave you and not do evil back so for people to understand and believe me and know that what I'm actually saying I'm saying nothing but the truth they don't want me to come back to my country they never want me to step into my country again because they believe a lot of things is going to Like Wasiu Ayinde and some other, they don't want to be their secret to be open. I've said it many times. I want to go to my country. I want to visit my country. That's why they hold my they hold my passports. And they pay a lot of trouble. They, they pay a lot of game. For me to be hungry and be saying things even against the system at times. So I'll be having feeling that they are the one. They send people. I've given a lot of information about people. So, if this there's camera, they are telling me they are telling me, but with this, I mean, evidence, with this information I'm passing now, giving now, they should know something. All these people, this, <laughs> but anyway. Do you know what? According to the Spirit of God in me, some even influential and big people are supporting them, supporting the evil in the system. <laughs> They have a lot of bad plan for people. So that once a pé Omo Yibo kan sì sọ pé wọ́n ma poison wọn o, oló poison lágbájá. Do you understand? Maybe they have even done something into your system you don't know that is going to be affecting a lot of people and they said this idiot àbí wèrè kan ìyẹn ló máa forí fa wọ́n wá sọ pé àwọn kan ló ṣe ọ̀tọ̀ lẹ́nu tó máa ṣe another person committing that crime another person is going to go for the punishment so I came to Canada for protection together with my daughter and I've been doing good to Canada ẹnikẹ́ni tí a bá bẹ̀ láti sọ pé kó gbẹ̀mí mi wọ́n máa jagun kú ni ìdílé ẹ̀dábẹ́ wọn máa parun ni ẹni tó bá dẹ̀ náwó ogun láti Nàìjíríà lágbára Kristi ẹ̀dá bẹ́ẹ̀ àṣírí ò ní bò <laughs> kò dẹ̀ ní tí ò bá dẹ̀ ti bò ọlọ́run ò ní bò àwọn èèyàn náà ò dẹ̀ ní bò he will surely pay for the evil he has done I have not killed anybody and nobody can kill me I have never killed anybody child nobody can kill my child Wasiu Ayinde always look for excuses is also part of the people who destroy Mohbad read my lips I'm telling you I gave a, an information two information today there's two account la want to oh ṣé mo lè gbé jáde láti mi tolúwa lọmọ mi jésù tó fún mi ayọ̀ mi ti dé inú mi dùn mo rọmọ kẹ́ ayọ̀ mi ọkàn mi balẹ̀ àánú olúwa pọ̀ lórí mi olúwa ṣe yìí god bless you mo fẹ́ mú kinní jáde ṣé o gbọ́ bẹ́ẹ̀ sí ní ó máa ń jóná kankan ń jóná uh-huh. international students roommates international student enrollment ẹ káàbọ̀ à ń rán ẹ̀rọ oníkàlùkù pẹ̀lú táìmù tiẹ̀ mo fẹ́ lọ sórí new account mi yẹn tí màá fi ó ti mọ́ mo fẹ́ fi i want to show you oh àbí àbẹ́sì lórùn bíi pépè ni ká má tún lè tọ́ èsì tó ń gbowó rẹpẹtẹ wá bẹ́ẹ̀. They are telling me in this Quebec. Hmm? It's not here. I'm a ẹni amẹ̀bọ̀ bá mi wo ok bá mi wo. The, the, the, Yeah, hold on first. Hold on first. I will get it now. Hold on, my still on. this one, we are not telling you to to love it and like it. It's just information. <laughs> information. Okay, material. I want to give. I'm giving this information ẹ̀hẹ́ tó bá mi fi fóònù ẹ sọ́ọ̀tì fún orúkọ kan amẹ́bọ gist yorùbá two ìyẹn náà tún mú amẹ́bọ tí fóònù ẹ bá gbé jáde no on facebook facebook ni èyí tó gbé Mohbad wó kúnjọ yẹn tó rẹ́rìn hmm. this number this this num. i mean this platform I'm saying this now to give you some information, clues about some things that happen. This thing, this page is two. The other one, a boy, see, Yoruba nìyẹn mi wò bóyá two or kìíní kan ṣá. The first one, the, the other one I'm talking about they use my, I mean, one of our manak, um, that were manak in Nigeria as a DP. And I said it in the other, my, my former video, I did a video now. They won't very current, no, but one man won't go because the truth is there. But I thank God a lot of people want actually need the truth who can hurt on it. They are the one we are talking to. We are not talking to the criminal. So, on that page, the day that guy called Mubad died, when I was praying, the Lord gave me instruction that some celebrity, I'm talking about Nigerian celebrities, that according to the Spirit of God in me, nobody called me. And if anybody calling me, Canada will know. Any country who wants to actually know whatever, they will know. Nobody giving me information according, but the Spirit of God in me gave me the information that I should pray. And then I was talking about, can I mean, the celebrity that they said, God said, people are killing people and they're killing other people's children. And so people are killing people in Nigeria. And I said to me, myself, and I was praying. And after finished, and when I finished the prayer, I tried to check my Facebook and I saw this page. And the person posted Mohbad dead. And I think Mohbad died on the 12th. On the in early in the morning around 5. So around 5 in Canada um, um morning, that's 10 o'clock in Nigeria time. They tagged, I mean, and I saw this. Not, I don't even check it. They tagged me. Another account so wọ́n ti di wọ́n ti di wọ́n ti disable ẹ̀ I now saw this and I continue for throughout this week that week throughout that week a lot of sick I mean I continue praying against the people who actually using people for sacrifice. So, but that on the 13, I remember it was on 13. I saw this page. This page was two. And the other one was used, they use uh, the DP, the picture is um, our king. That's one of our king, Onirisha. That's Ogusi. That's Oba Onirisha. Picture was used on it. I'm not saying it's the one because a lot of them now on the media, they go and pick people's pictures and duplicate it and do nonsense with the with the page. You understand? creating impression that maybe those ones owns it. We know. Now, I call attention. I said when people started talking, I repeat myself, and even this morning, I said, this person is suspicious. The owner of this page is suspicious because he posted the picture when somebody was crying because Mumbai died, and they were making fun of the person. And the person said, Mohbad like that one is gone that they kill him that one is gone forever do you understand they were mocking him so I look at that so when I complain and I show it's like I show the face of the I mean I now show the face the page on one of my videos. or so I don't know then they change quickly change the video I mean the DP They now change the DP to Yabojo DP. This is Bible. Canada, America believes so much in God they trust. In God I trust. This is Bible and this is Al-Quran. They changed the picture of that page to Iyabo. They remove the Kabiyesi Onitsha picture. They now put Iyabo. I'm not saying Iyabo Oni is, is the owner because many times I Bola Folashade when I was speaking for Kabiyesi that Kabiyesi of Onitsha, Onitsha when board and other people were dragging him I won and I called somebody that close to the sisters I said they should tell Kabesi to remove, they should warn these people using their pay, his picture for atrocities on the social media. That was then. A lot of them, they I think they obeyed. A lot of them now they drop the video, they drop the the pictures, but few are still using it. Because then I know that they are using his name for bad bad things. And during that time, they using his name, a lot of people also condemning him. I don't know, maybe it's true or false, whatever they are saying about him. But me, whatever I don't know, and God have not revealed to me, and I've not given any instruction over it, I will not say it. Then, because he's a king of my country, and which respected one, one of the respect, they, you know, especially in, in our land, the Yoruba land, they said he's the most respected one, you know. So I call out also after calling that lady, the little, like a little sister to me, that is close to the sisters of Oni, and they said they should, Oni should try to rebuke all these people using his speeches to the level even the time they want to start fighting, like causing problem in the other time, at the agitation, the those who are, you know, going up, you know, they're using his name and his pictures. And I was telling them, because I know that, I don't know, maybe, I think, I don't know, maybe, it's the, I, don't, I don't think he's the one. But some people may want to destroy and tarnish someone, someone's name. For that, they started using their name and using it to commit some bad things, crime. I want them. So, when I complain about this page, then the person changed quickly to Yabo Ojo picture where Yabo Ojo put, I mean, was putting um, ó wọṣọ tán he now put a aṣọ bí ẹlẹ́hà ó fi ìjáàbò borí lẹ́yìn tó dé wégele tán picture ẹ̀ ni wọ́n lò that's the picture that's the page i'm looking for now but since then when i started talking i don't know what happened to the page i didn't find the page again maybe because me they use it to tag me many things i don't like it maybe i block it or they disable it and somebody came out to among the bloggers they came out later and said that They can accuse Yabo. It's an accusation. That is the one that running this one, the I'm about Gist, even this one, and the other one, and just over a lot of people now accuse him for that. It's an accusation. A lot of people are saying that. They are everywhere. I don't know. But I noticed this lady also always cut my video in negative way. He used my name in negative way. I am very sure one of these celebrity may own this one. And they always supportive also against me. Like yesterday, on that car when I said, oh, some people are after me, they are following me. On that video she caught, she said, irọ́ poor." that they are creating impression that nobody telling me. To be sincere, they are telling me Nigeria have paid some people to perform some nonsense in this under this Quebec. Let me say under Canada to do nonsense against me. I've complained about a lot of things. They've done a lot of things. They pay with money. They pay a lot of money. And those who stole my thing, they have not paid me dime. Who dealt with me? Who maltreated me? No compensation so far. No sorry from them. Nothing being done. And they are still telling me. And they promise to destroy me and my daughter the way they destroyed my the father of my baby. I believe it cannot happen. So that's why I'm calling attention of Canada governments, American governments if I, if these people don't stretch their hand then, I'm not saying America, but you know, they have, we have a lot of Nigerians and that I've have rapport with them because they have connection. If they don't torture me under the system then, disturbing my life, trying to ruin me and disturb me and I just want my peace, I will be in America today. But because of the trouble, I'm moving from one place to the other. And I believe this is my country. I've, I've come to stay. I'm saying this. Some Nigeria with some people living in Canada here playing some dirty game, some hanky-panky game, and some telling me, I'm saying it, I repeat myself again, please, for God's sake, if those people that followed me yesterday, if they are not from government, if they are not of good, something should be done about them. I'm giving information regularly. I say no to killing. I say no to terrorists. I say no to fraud, to batty, even when I'm hungry in the system of Canada here, that I've been tortured in many ways, I never steal. I never stole anybody's things. I never. I do. Um, what do they call it? Even Uber Eats. I never steal people's food to eat, even when we are not. We don't have anything to eat in the house. I think I'm a good girl, together with my daughter, and a good ambassador. I'm not saying ambassador representing Nigeria. No, ambassador representing God a peculiar nation, a royal priesthood. A woman, together with my daughter, with dignity and decency, should be protected. <laughs> be protected and be careful. I said it again, it's not a crime to, for me not to be a criminal. It's not a crime for me to want, I want to live a, a good life that to live my life decently, without crime, without fraud, without evil. I believe I should live for that. I should be saved. So for that, this is what I request from you, sir. Thank you, and I know that when I say anything that can benefit my system, that's Canada, even my neighboring country, my America, any country, even my lovely, my lovely, I still call Nigeria love my lovely country where my dad and mom was being born, where I was also being born originally. So I call them, I still care for them. But I mean, I still I care for them. I want things to be good for people. I pray for them and I do. I pass message that can be useful to the system as well. So I've not committed crime. And before doing this, They tortured me. They terrorized me. They stole from me. They maltreat me. They deny me from many, many rights. I report the case to police. I try many things for me to be, for the yoke to be broken. They refuse and I move to another country. I believe I should have my peace. I should be protected. No evil must happen to me here. They plan many things. Like of reason they want me to go to school, it's not because I don't want to go or I don't want to get money. No. They want to, they have this a plan they have. As God has a good plan for me, all these evil people also have bad plan for me. So I need that God has revealed things to me. I need to be security conscious. They called my daughter also to come and back to, to come and go to school where she finished already. They said, yeah, she she, didn't get to Frenchie Emin the many of French, this and that and that, that, that, you know. Like, and the way they were calling me, busy calling me, rapidly because they have a message to deliver. And those ones, I've been delivering some message. And that's why when my daughter finished the secondary school, I was so glad and happy. So each time they want to torture me, they pay some people also. Yes, I can boldly say that they are not acting ordinarily. They pay them. And a lot of people have done evil against me. Nothing being done to. No compensation, I'm telling you. And some people, what I expect, I forgive people, what I expect from people. I know that it's not anybody's fault. I mean, it's not those who are not supporting me early stage. It's not their fault because maybe when I'm to complaining about people and those ones as they have supporter, they are very, they are stronger Even some people in power supported them. They busy, some ambassador busy writing name, writing something against me. And I was just on the media talking. I was saying the right thing. And some people sitting somewhere, they are telling the whole world that I'm lying to the people who supposed to act on the issue on time. They are telling them that I'm lying because they wanted to ruin me. Because they believe they are better and they greater than me. I have nobody. So again and again, I repeat myself. I, I want to quit, and I mean I want to stop at this junction for this message. If those ones that tell me yesterday are not actually, it's not the only one that I also suspected. It's not the only one. I suspected Dino Malai also. It's not what you Wasiu Ayinde alone. I suspect all these people. I'm going to post some video again. The boy who came to my house, then, I don't know what they came to do. I, know, I don't know what that boy came to do. The woman who, who approached me on the media sue me to call because they said they are going to deport me. They tried their worst. They tried their best that After killing the father of my baby, they sued me to court November something, and they killed the father of my baby January 1st. And they, they sip their prayer. I mean, they said, and they, I mean, Esabot will be sending message to me that you are going to be deported and you are going to be taken to Sabisa, where the, some terrorist lives, you know. They said, every time they giving me warning that what they have for me in store is not a good thing. Excuse me. What did I do wrong? Because I said no to killing? I say no to terrorists. I say no to scamming because they scam me. They terrorize me. And God save me. I should be able to be an ambassador and speak for people. That is what happened. I'm speaking not because I'm getting money or because I'm being paid for it, but because if God saved me, if God is for me, I should be able to also speak for people. So, I'm not saying, but I'm just, the, the, the, the you know, Because another thing is this. There's some video, there's some case that happened about a baby that get missed in Sosobire Church. 2020, is it? About four years ago. So in that church, two two politicians, I mean two politicians, APC and PDP attended those, that church. And this baby was missing. And the case was given to me to treat. Not given to me. The way things was going on that um, issue, on the issue then, two people came out. When rumor is going around, I look at it, I don't just jump into case or something. I listen very well from one two three so after a few days when they that case was seriously going viral a lot of things was happening like they started killing even police was being killed you know I now pay attention to the story pay attention to the story and there's some people used to call me then pastor a woman There's a woman. She lived in London before. Even the sister was very close to me, very good to me then. She do give my daughter money. She's a pastor also in London. So for that, and she sent me a car. During the COVID, that they need car, that lady need car in Nigeria, but she sent me money from London. The pastor actually, the woman pastor actually is, she's the first person to tell me that Whatever you are doing, take it out of the Facebook. Don't let anybody know whatever you are doing on the Facebook. And if you want to do your business, don't advertise it. A lot of people are after you. You know, I said, ah, it's what happened to me. I'm trying to explain. And whatever I'm doing, also other are doing it. If I'm blogging, talk about stories, the story, other people also talking about it. So the lady just called me when I refused to talk about it because I was not led. I don't know what they are talking about. They say a church in Ondo State. Yes, I'm from Ondo State, but I'm not from the old Ondo State. I'm just from a house, a family house in Ondo State. And then later, the woman called me. Wow, this is it. I should go and check. They find the head of people, dead baby, in that church. They are they they, they, are, they have taken it out. They assume a lot of dead people out of the church. I say, what? Are you are you kidding me? Are you are you for real? He said, yeah. I go to, I don't even look at it very well. I started, and she sent me the video. <sighs> I didn't even look at it. I quickly came out. And I said, I now look at the church. The moment I look at the video, and I said, ah, this is, I have been in this church before. Because I love God. When this problem started, I visited the church. And that is why I know that Wasiu Ayinde, because of the Ajale issue, is actually partaker very strong on this issue also. And I said, when did the woman send it to me? She live in Ibadan. The woman live in Ibadan. Okay? I said, oh, I, I said, I've been in this church before. And I started saying that, oh, so you mean God also saved me? If you say you, they find some things, dead people on this, on the altar of this person. I said, oh, so actually God saved me I said, I said somebody invited me when they were troubling me. Ọ̀rẹ́ mi tí mo sọ iná ọmọ ọmọ ti fún ní oyè nísìnyí ní ìlàjọ ó ní ìyàwó ayé ọ̀la. You Ìyàwó ayé ọ̀la that is oh ó ti yé mi ó ti yé mi. The chairman of Lekki tẹ́lẹ̀tẹ́lẹ̀. So ìjì lórúkọ ẹ̀ ń jẹ́ ẹni tó bá lóun fẹ́ díjì ó fẹ́ jà méjì máa gbé ẹ lọ á gbé ẹ dànù sígbó so she's the one that took me to the church and said to me that ah they are praying though that these people disturbing me when I go and pray and I say I'm a pastor I pray also he said just go and I follow in fact I suppose to be going to back to Lagos that day ọjọ́ léyà àná ọjọ́ iléyà yẹn gangan I met Wasiu ní ojúde ọba níwájú àǹbọ̀dé Wasiu Àyìndé ló ń pa yín Wasiu Àyìndé gbọ́ kó gbọ́ bí mo ṣe sọ fún ẹ ó lè rémi pàṣẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ àdàbí tí n bá ń pààyàn àdàbí tó ń pẹ́ mo anybody omo mi ṣọlá tó wà nàìjíríà nǹkan kò gbúdọ̀ ṣe èmi ṣadé nǹkan kò gbúdọ̀ ṣe mí ọmọ mi adébùkọ́lá nǹkan kò gbúdọ̀ ṣe mí okay anybody tó bá ti ti ti wò ó mo suspect you understand me to dey misbehave sí mi and ah, that's why i'm telling this story so that the two of them tí mo mọ̀ pé ogun ńlá ni wọ́n now i started talking against the pastor against the church and i was telling my experience that one of my friend invited me and she's the wife she is the wife Oh, she's actually I mean is she is the wife of the chairman of Lekki local government. Are you getting me? That time before kó tó lọ di rep àbí senate ló lọ and explain it like this. Do you understand? But some people do things they cover people's face. They use they do evil. They use other people's face. That's what I want people to understand. I now said to, I was now blogging, talking, but because already they want to rope me. I now said because I got a lot of things happen. All these people, ritualists, go go come here. Do you understand? They want me to talk. That's why they sent that woman to call me and start talking about the pastor. So that they will said, the church I attended. And quickly when I talk about this person, Adebuhari, Dorcas, tí wọ́n Tora lónìí, <laughs> tí Ajakuni rọra wọn lọ sẹ́wọ̀n, àjàkú ni tàgbáàrin o and Elizabeth Obanla came out and started cursing me. Then she said she know anybody that know these people that they're killing children like this. I don't know the pastor. The chairman, I want you to understand. The chairman, you see, when they detect alagi Aliko Dangote, ẹ má máa tà, àbúrò ní bá yín o. Ìpínlẹ̀ Ọ̀tá ò ní ṣẹlẹ̀ orí yín lórí orí o. Wọn ò o. Do you know I was telling you that? the husband of that lady, that is my friend, he, actually we are not even friends, but through the husband, the husband do patronize me when she was, I mean, when he was a chairman of Lekki, he bought at least three cars from me to give to some of his people. Yes, that's what Are you all? I may you rest in peace. He has many wives, you know. That's how I got to know this lady, oh. And when I did my baby naming ceremony, she was there. Because I'm a JB group page mates. Mo mọ̀ pé wà lórí Facebook not tó ń ṣorí burúkú o. Ṣọ́tiyé, all this àwọn ọmọ more, obìnrin tí wọ́n máa me to my go go fun, kó lọ pọ́ìsì èèyàn. Ṣọ́tiyé She attended the church, she's the one. And don't forget, Before I came to Ijebu, to Epe that day, she just called me and said, ah, princess, how are you? He said, come to Epe now. Whatever that's happening, come and explain to Ayeola. Tolu, come and give me recharge, I mean, come and give me, mobile fẹ́ charge phone me. The, only come and explain to Ayeola, kí má bàa Ayeola rojọ́ mọ́. Wọ́n ti yọ́n kí ọlọ́run má jẹ́ kéèyàn ra lẹ̀ wàhálà some people wọ́n ti sáyé dà wá lọ ẹ̀ lè rémi pa wàsíù sharpshooter àti gbogbo ẹ̀yin tẹ́ máa ń pààyàn fún mẹ́mbà yín ẹ̀ lè rémi pa olórí burúkú ara yín lẹ máa pa ṣé ẹgbẹ́ abẹ́ ìdáhùn ara yín lẹ pa <laughs> ní junction tower yìí hmm, èmi náà fẹ́ máa fi èmi náà fẹ́ fi eh, eh, búrẹ́dì kó lómi wá God bless you sweetheart. I want to the story mo fẹ́ stop lẹ́kọ̀ọ́ ó dẹ̀ ti di story gidi tó gùn báyìí so ṣe bó rí mi tí mo ti tolú fi tolú jọ torí ọlọ́run mo fẹ́ máa jẹun díẹ̀ díẹ̀ sí mi ò jẹun olówó ò kí ń jẹun gàràgàrà bẹ́ẹ̀ yẹn àwọn ẹ̀hẹ́ bá ṣe jẹun pọ̀ yẹn kéèyàn máa jẹun kó máa ṣe oúnjẹ kó máa ranjú jẹun bẹ́ẹ̀ yẹn ó ti díẹ̀ ní kó mọ mi díẹ̀ kó ṣe ó máa rí pé àwọn aláàjì yẹn wọ́n máa wà nínú kinní náà máa tó bá tiẹ̀ tí lówó a máa heart bí olówó I want to be acting like a rich woman so she called me from I'm telling you now I don't just want to uh, I will tell you how I got to know the church okay but let me just finish the somebody was down then they were they follow my page bomber to bomber just that the way they are doing to this girl tó ń gbéṣẹ́ Liam fún tán ni kó máa ṣe tó wá sọ ẹ̀dọ́ba yẹn àwọn ọ̀pọ̀lọpọ̀ irọ́ náà wọ́n máa gbé fún wọn máa fẹ́ kó support àwọn onírọ́ àwọn tó ń ṣèkà gangan ìtò ti ṣe fún wa rí but that time they want to control my platform mo kọ̀ fún wọn pé no including that my friend she will call me come out and talk now. orí nǹkan tó ṣẹlẹ̀ because they want to kill that boy pásọ̀ yẹn tó to rẹ̀ So tóbi rẹ̀ tó bá wà nínú ilé tó bá gbàdúrà fún mi tó wá sọ pé kó orí mi fín àbí ìyàwó ẹ ọlọ́run lò mí láti save ẹ lọ́wọ́ ikú òjijì bẹ́ẹ̀ ni mo sọ torí ẹni tí ò ṣẹ̀ tí ò rò kì í ṣe òun ló gbọ́mọ ṣé òun ló gbọ́mọ ni òun kọ́ ló gbọ́mọ náà ọmọ tó ná rí làbújá ó pẹ̀lú kéèsì tóbìnrin yẹn tó fi wá sọ́dọ̀ mi títí kò ní dáa fẹ́ni tó jẹ́ títí wọ́n máa lo kó kó ó ó ó máa ń ṣe fáwọn kan àwọn kan tí ò bá ti eh, eh, títí wá set mi up ní dá títí that sued me to court came to set me up so tó bá ṣe rajà lọ́wọ́ mi yẹn gbogbo olè tó ti jà láyé wọ́n máa ní àjọ ń ni that's what they came to do What dẹ̀ ti mọ̀ pé tó bá ti tó time kan ó máa ṣe wọ́n ràn wọ́n sí mi i will play voice notes. Toluwa ni mi gbé kíní ìsínú ilé kó máa kó máa wá mi wá voice note jáde bó ṣe ń jẹun mi wá voice note ti wàsíù etí títí ti wàsíù ti wàsíù ní kó kọ́kọ́ wá yes ibi tó ti sọ pé kí n lọ tẹ̀ sí lójú two thousand and twenty one kọ́dà àbí two thousand and twenty mo tiẹ̀ ti kọrúkọ ẹ̀ gan sí má delete anything o. fine just look for it and let me be talking go and be doing fọkànbalẹ̀ ṣe so tó bá ti work for me. so tó bá ti be ibi tí wọ́n ti kọ́ sí tí àwọn voice note wà má tẹ̀ máa play máa rí àwọn oríṣiríṣi voice lè jáde so The woman now said something. No, Bomosodi, no, no. Ha, this woman talk pè mí láti London torí ẹ̀ mo ṣe máa ń sọ̀rọ̀ pé ọ̀tọ̀ níbi no eléyìí ibiti tí ó ti ta ti ń sọ tó ti bẹ̀ mi ibi tó ti bẹ̀ mí lélẹ̀ tó ní kí n jáde fún tí mo fi jáde fún tí mo wá yọrí ẹ̀ kó láwọn tó wá fẹ́ sọ orí mi sí àwọn apààyàn crazy people. wọn láyé bàjẹ́ ìkà tó bá bí obìnrin tó lọ fẹ́ pàmò ọmọ ẹ máa ṣòfò lójú ẹ tí mi pọmọ ọlọmọ tí mi dẹ̀ pọmọ ẹmí I don't kill anybody let me continue the story so this lady from London I don't know them from anywhere because on those social media they start calling you in fact that time people from London London need to do something about them I'm talking about my Nigeria in London. Yes, Nigeria people in London. In this war, ni àwọn tó terrible jù, ní àwọn tó wà labroad tó wà ní London ni. Àwọn kìí ṣe London people, Nigeria in London. Nigeria in London, they are the in fact the majority of them they working for terrorists. Ah kan. Bẹ́ẹ̀ mo sọ fún yín. This woman called me she started playing game and first of all before so that I can listen to them they first patronized me by sending me a car I should buy bought a car I should help them to purchase a car and I went to ẹ máa gbọ́ bọ́n plan I already saying say no to killing say no to terrorists say no to killing say no to terrorists and they said I should help them to find a car in Canada and I started sorting that is the first car that I bought from these people that are from uh, Iran tí mo show tí mo man. ń gbé garage wọn the platform Now I can remember that actually is a plan work. They suggest the page of those people to me. The car they wanted. The car that woman in London wanted. The car they, that woman in London wanted. Do you know? I, I was searching good, I mean, marketplace and uh, some area where we can get the car. They suggest those people to me. And that's the first car I bought from those people. Do you understand? And those people, I patronize them. When I send that car, a lot of people started sending money again to me that I should help them to buy a car. Do you understand? They started sending money to me again to buy a car from, for them. And because when I go there, I'll be showing their garage on the live chat that come and see. Want to buy car? Send me. I will help you. I was showing it. But majority of places that they are now suggesting and giving to me was like some people who are alpha, who actually have a problem, maybe with America or some places. You understand me? I'm now getting some things now They actually want to set me up because I was saying no to terrorism, say no to killing, say no to terrorism, say no to killing. You understand me? So some people working under me to want to set me up. And I went to these places to buy the car. You know now, already they set me. That's why they will be telling you, if you know the plan they have for you, if you don't know the plan they have for you, any plan you have for me is going to be your portion. That is evil. Except if I do evil and I pretend to people. If I don't pretend, I'm saying the truth, and you then say because I expose you for the evil you have done, you want to put my head for something. Orí yín ló máa lọ sí kì í ṣe orí èmi Bọ́lá àtàwọn The first car I bought in this Canada was from them and it's for that woman. The woman used flower like this to do DP. And before he sent me the, the money to buy the car, he dashed my baby maybe $200 then. I didn't even put money because already dashed my baby money. I was now happy like that, you know. I sent this car, I owe this car because the car safe. They said we cannot send it to Roro because it's already been condemned. Like, he has some issue, like, uh, what do you call the, this problem, airbag issues. So those cars, that's CVR. So, I continue doing whatever I'm doing. The sister that was in Nigeria, you know that woman in London, He has a sister in Nigeria they, that they already deported. She says she's also a pastor. Do you understand? That she has a pastor. She has a pastor. More than no problem. That one will be the one calling me. Because the woman complained about the husband that is a fraud. He's doing pastor, but he's a fraudster. He's a ritualist. He's this and that. Ọkọ tó bímọ fún ni o ó máa ń sọ ọ̀rọ̀ ọkọ yẹn fún mi pé all these pastors are evil ìgbà tí wọ́n ti ń plan láti payé àwọn pastors nìyẹn ṣó ti mẹ́yẹn so ìmí nínú wọn wá ń sẹ̀ tí wọn ṣó ti mẹ́yẹn now this woman because she already she already patronized me any story she giving to me I'll be I won't even doubt her because she pretend to be a good person she gave me that story of Bama, uh, eh, Sotobire when I refused to talk about it because I wasn't looking at it. I wasn't going, I, don't, I didn't even study it until she sent it to me and I look at it. And I, the moment I look at it, I say, ah, mo ti lọ church this and that, oh, blah, blah, blah, blah, blah, blah, blah. I came out. I started talking about Sotobire. I started talking about Sotobire because all of them were condemning Sotobire. Me too, I started condemning Sotitobire. Despite I condemned Sotitobire. Despite I was condemning him at that, in the first stage, the first show, the second show, third show, I was putting on one yellow like this one of them. I abused, I was also because I was also talking telling story that some one of my friend oh, invited me oh, this is it oh, da da da da da oh I don't know it's a plan work also. You understand? When I finish talking, be they supposed to leave me. They now face me back. Ṣé gbogbo àwọn tó mọ I want my máa ṣòfò tọmọtọmọ ní money. tí òun àti bí adébùwárí náà ṣe jáde ní she jaded ńlá bó ṣe bẹ̀ sí ń with my friend nìyẹn mi ìdáhùn mo wá wí pé mo wá fẹ́ máa regret mo wá bẹ̀rẹ̀ sí gbàdúrà gbàdúrà olúwa mà ló yọ mí èmi náà bá bẹ̀rẹ̀ sí gbàdúrà òru ọjọ́ yẹn bó ṣe ta mí pẹ́pẹ́pẹ́pẹ́ nìyẹn the spirit of God say stand up in fact wà ní mọ́ ń dìde ó ní kí n dín ọjọ́ yẹn tó eleven ni mo dìde àbí after eleven going to twelve I stood up he said stand up I stood up he said go to his Facebook I went there I'm not saying somebody, you know, when somebody said, Spirit of God, God's talk, Spirit of God is talking to me. If you don't have the talent, you don't have the gift, don't condemn me. I'm telling you, when I tell you, Spirit of God speak to me. For real. Now, I went to this Facebook according to the Spirit of God in me. And I was, what they sent to me, as I said, looking at it. The person they said they don't know who that they said they, they said there was somebody, a, a Zoom as, assumed from the altar of Tostobire. And I was looking at it that very night because everywhere was silent. And there was nothing like that. The person was, the dead body was fresh. The dead body was fresh. But one fee, yẹ̀pẹ̀ yí gbogbo òkú yẹn lára, wọ́n wá sẹ̀dẹ̀ sí ni, wọ́n wá lóhùn ni wọ́n wú nínú ọ̀tá ẹ̀. Obìnrin tó sọ yẹn, ojú du obìnrin ọmọ Ìbàdàn ni. Ó wà ní Ìbàdàn báyìí, London ló gbé, ẹ̀gbọ́n ẹ̀ wà London tó he now said to me that ah, but why would be bí mo ṣe wá rí kinní ah, the spirit of God was now telling me continue I continue continue I continue I look at everything Me ò rí bí wọ́n ti wú òkú jáde ní nǹkan tí woman yẹn sọ fún mi toro mi mo wò dáadáa ńgbà tó send it mi torí mo believe nínú ọ̀rọ̀ to sọ fún mi now ní orí Facebook want to believe them they say they said, they always cook story to make it real to cover the killer and to choose another person for kìnìyàn má dẹ̀ ni má sọ̀rọ̀ ṣá má dáhùn tó bá ti ń bọ̀ ẹ má sọ̀rọ̀ Wàsíù ti sọ fún mi so wọ́n á ba orúkọ tiẹ̀ jẹ́ yẹn Wùmí sì ń yọ̀ lónìí tí ò bá ṣe òlò pọkọ ẹ̀ tó dẹ̀ mọ̀ àwọn tó pa tí ò sọ̀rọ̀ jáde àwọn àgbáyé máa support ẹ̀ tó bá ti sọ pé kí n tí ò ń ṣe òun ló pa tí ò bá ti ń ṣe òun ló pa kó sọ gbọ̀ngàn tó mọ̀ gangan àgbáyé máa support ẹ̀ ṣùgbọ́n tó bá ti lọ di pé wọ́n force ẹ̀ láti sọ ni jáde kò ní ní support mọ́ so àwọn experience nǹkan tó ṣẹlẹ̀ lèmi fi ń sọ̀rọ̀ yìí àná mo wá wò ó dáadáa mo wò ó sọ̀tún mo wò ó sósì mo wá jáde mo wá sọ mo ní ẹ̀jọ́ ẹ̀yin tẹ máa ń send mo kọ́kọ́ fèpè sílẹ̀ mo ní those of you sending nonsense things and you just tag it with some story then you, you want me to come out and I come out and later the story is different I say those of you doing that giving wrong information for people to think that we are liars money may the Lord strike you If God has called you, may God mighty, almighty reject you like Saul. I'll pray because he, they claim to be pastors. And waging war against some of them that they don't like. I said, okay. I curse. And I started continuing praying, praying, praying. And I continue. And I said, ẹ̀yin you tell, sí mi yẹn the woman now refused to. She now, she could not send message again for that. She started sending mi ò sọ pé òun ni o they started sending young lady young boys a lot of them plenty ones they started sending them anytime i'm coming if i came if i come if i came out if i'm out sorry tá bá gbé fúnra wọn bá manage if i anytime i am out to to talk about it quickly they will run into on my platform they bombard my platform because they don't want me to divert they don't want me to they don't want me to mention because I go deeper into the story. Àwọn eléyìí ò mọ investigation ṣe. I will investigate the case. Be that I won't call anybody. The information is not go to people's house, go to people's house, go to people's house. I'll be asking question, And I will go deeper into the case and I will tell God to interpret it to people. That's how what I do. So when I come out on the media, when I want to talk about it, they want to hijack me. Like they start talking, they start calling me, mommy, you know what? this church he cannot rise again they have to wọ́n máa fi gbin àgbàdo ni ó máa parẹ́ ni ṣọ́ọ̀ṣì yẹn àwọn fẹ́ parẹ́ ni. àwọn máa parẹ́ ni then I'll be causing them that if you want to call you want to hijack my platform or hijack my voice because you want to do evil I curse them. I continue talking. so ngbà tí kéèsì yẹn ti wọ dáadáa now tí mo fi ní mo suspect àwọn kan nìyẹn tí mo fi fẹ́ divert o when i continue they now see that the secret of the killer i was going deeper so luckily for me some of the family now send me this busy sending me call from their church later they said the wife want to talk to me no i was now talking that i now expose everybody that okay I know people in that church. I have the number. She always call me. That is that my friend. I don't know that my friend also is part of the. They set people up. This crazy. You see, politician, you got to be careful about them. Ẹni tẹ́ bá ti fẹ́ politician, ẹ máa lọ gbàdúrà fún forgiveness. Ọlọ́run gbọ́. Politician. Kì í ṣe gbogbo tẹ Nàìjíríà Nigerian politician, you marry them, ask for forgiveness. Sorry to say this. So This my friend, she started calling me too. When I started, when they now realized that I was now, I was now speaking for this person, and I was asking question. The woman who called me, come and tell me where did you see the person? I mean, the dead body that they exhumed, and the question that question to mo béèrè nìyẹn mi tó turn gbogbo nǹkan nìyẹn tí gbogbo orí wọn ṣe dàrú everybody wan ta because dead body tí wọ́n gbé tí wọ́n wá tí wọ́n send sẹ́mi yẹn it's told the people i mean it's just the people that tí àwọn criminal tí wọ́n fẹ́ pa ṣọ́ọ̀ṣì rẹ̀ àwọn terrorist yẹn ní tó ń ṣe nìyẹn tó ń sanwó fún ẹni tó ní kán gbọ́mọ London ìyá ẹ̀ ń gbé ṣó ti yẹn bẹ́yẹn so bí mo ṣe béèrè question bọ́rọ̀ yẹn ṣàṣe di pé gbogbo all the family of those uh, majority of them start calling me they now telling me how the story how it started the reason and tó bá dẹ̀ ti sọ̀rọ̀ yẹn fún mi I call them also to call into the media and I ask question that's bí àṣírí yẹn ṣe tún nìyẹn now tí bá ti wá wà lórí láǹgbà tó wọ́n rí pé wọ́n ti ṣe tán wọ́n wá gbé bọ̀bọ̀ kan wá bọ̀bọ̀ yẹn ó máa ń speak fún APC ó yín KPC bá speak lónìí tó bá rí pé ọ̀rọ̀ yẹn ó fẹ́ dàbí pé ó fẹ́ expose nǹkan kan àbó fẹ́ ṣe nǹkan kan ẹnìkan máa speak for APC wọ́n máa pè wọlé tó bá tún yá ẹlòmíì náà ti PDP máa wá ìgbà tí ó máa dé ọ̀rọ̀ tó fowó mọ̀ there was a senator that is a PDP ṣótiyé that's why I'm saying it today authoritatively that Dino Malayi also it doesn't mean good for me yes read my lips so this senator now called me no lady a lady from London one of àwọn aṣẹ́wó wọn in London London ni <laughs> wọ́n ti bá yé London wọ́n ti bá lé London jẹ́ kọjá dáadáa ẹ lè ráyè ṣe bẹ́ẹ̀ ń bí you want to do it in this system èyí tẹ́ bá ti ń ṣe gan ó máa parẹ́ ni torí ìdí ni eléyìí lọmọ Ọlọ́run ṣe farahàn láti pa iṣẹ́ èṣù ìdí ni eléyìí lọmọ Bọ́lá ṣe wà níbí láti pa iṣẹ́ èṣù arán mi wá sáyé ni fún ìṣubú àwọn ìkà àti di àwọn olódodo wò mí dáadáa tú ojú mi wò tó bá ń palá tó ń pajẹ tó ń pọ̀rọ̀ gun lé lára ẹ̀ ló fẹ́ pa this time around tó bá lo kọjú mẹ́mi ló fẹ́ pé ó lè mi pa ìwọ ni kúkàn kì í ṣe mi kì í dẹ̀ ṣọ́ ọmọ mi bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. àdàbí tí màá ṣe eré ni mò ń sọ tí màá dẹ̀ orí òtítọ́ mu wá. now the family the wife of Sotitobire started giving me the story the family directly they started giving me story and the celebrity also the àwọn celebrity náà wà nínú church yẹn you know Tolu I mean um, kí ló orúkọ ẹ Òṣòdì um, èmi lọ́mú mo dẹ̀ nídìí I have ọmú mo dẹ̀ tún nídìí Òṣòdì ọlọ́múrọ̀rọ̀ má bínú mo ti fún ẹ lówó rí owó bíi mílíọ̀nsì ni owó gidi so àwọn tí ò fún wa lówó gan bú wa. also have his his team wọ́n ní ẹgbẹ́ tiwọn náà nínú bẹyẹn that's because like eh, bí kí ni wọ́n ń pè wọ́n ṣe nephew ni wọ́n jẹ́ àbí ní kí ni wọ́n ló máa jẹ́ kó ṣàrí pé he related to Sotitobire ẹ̀gbọ́n ló jẹ́ fún Sotitobire ọmọ ẹ̀gbọ́n ẹ̀gbọ́n sọ sí sóbìrẹ̀ ẹ̀gbọ́n tó ìyá bàbá tó bí ìyá tó bí sọ tóbìrẹ̀ àti ìyá Rónkẹ́ ìyá kan ló bí wọn àti bàbá kan so the um, celebrity also started sending things because me sele Rónkẹ́ cannot call me wọn ò rí because ó ti ṣe yàmàyàmà mo ti ṣe dáadáa fún mi tó fi bí sán so mo wá àwọn group wọn náà wá wà there is one particular one tó wá sọ pé she is the one behind the case i mean she is the one that always talk to the lawyer that is wọ́n máa lọ gba lọ́ọ̀yà fún ẹ bí Bukky joko. ṣe jókòó yìí wọ́n ẹ̀bẹ́sù owó ni eléyìí òun ló ń ṣe ó tún gbógun ti sọ́tòbìrẹ̀ nígbà yẹn ó dẹ̀ to ṣe sọ́tòbìrẹ̀ fún ọ̀rọ̀ tó sọ ẹ́ mọ̀kan a máa fún mi ní gbogbo story ní tó fẹ́ kí n sọ newspaper ní tó ń news a máa fún mi story just àbọ̀n ṣe fún Bukky Jesse tó máa lọ lónìí tó máa wá lónìí tó máa wá lọ́la tó máa sọ different thing you understand ọ̀rọ̀ tí n bá sọ yóò mọ̀ pé fati ní lára ọ̀rọ̀ tí mo sọ lónìí ó wà nínú ọ̀rọ̀ tí mo kíyè sí sọ tó bá ti wù ẹ́ kó jáde wọ́n ní kò tẹ́ mi mi ní tẹ́ sójú ẹ̀ àṣírí yín ló máa tú àdúrà kan màá gbàdúrà ọlọ́run á tú yín láṣẹrí lágbára elédùnmarè olódodo ò ní kú sípò ká èyí tó celebrate yẹn o ó ní lady kan nínú ṣọ́ọ̀ṣì sọ sí obìnrin rẹ̀ òun Oṣòdì Òkè àti kí lorúkọ ẹ̀ Tóyọ̀sí Tóyọ̀sí kí lorúkọ Tóyọ̀sí fọ́tọ́nì ẹ̀ ṣàmọ́ Tóyọ̀sí tó ń kọrin tó súnmọ́ pàṣẹ kankan bẹ́ẹ̀ yẹn Tóyọ̀sí òun náà mọ àwọn tó wà nínú ṣọ́ọ̀ṣì yẹn you understand me so ìkan nínú ṣọ́ọ̀ṣì yẹn wá ní mo sọ̀rọ̀ mi pé ó lóun mọ bí pé kíríkan kìrìkan ó ṣàkọ́kọ́ ó ṣàwá bá mi ṣá ó wá bẹ̀rẹ̀ sí bá mi sọ̀rọ̀ á fún mi ní gbogbo nǹkan tó lọ wọ́n lóun ló fẹ́ àwọn ti gba lọ́ọ̀yà wọn làwọn fẹ́ máa represent wọ́n ti gba lọ́ọ̀yà wọ́n ti sọ pé káwọn lọ ta gbogbo property ẹ̀ just like bí wọ́n ṣe ni wọ́n ń ta gbogbo property Mohbad in tó ṣẹlẹ̀ ni pé ó ti yé pé kàn lọ ta gbogbo property sọjí tóbi rẹ̀ mo wá jáde mo ní wọn ò gbúdọ̀ ta property kọ̀ọ̀kan ipe kí ló dé tán máa ta property ó lówó náà kí ló dé kò tí ì kú ẹlẹ́ máa ta property ẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n máa pè lẹ́nìkan máa gba fóònù lọ́wọ́ mi ló máa gba ló máa ní àpè wọlé ló máa ní ẹ́ ṣọ́ọ̀ṣì yẹn màmá ẹ ṣá ìkẹgbẹ́nu kúrò bẹ́ẹ̀ wọ́n máa sọ dibi tí wọ́n ti fẹ́ gbin àgbàdo ni mo ní kí ló dé wọ́n lọ́mọ sọnù ńbẹ̀ mo ní òkè ṣe bí a máa ṣe investigation ni ṣé pásítọ̀ yìí ṣó wà nínú sunday school teacher wọ́n lọ́mọ sọnù nínú ṣọ́ọ̀ṣì mo ní pé ọmọdé tó sọnù yẹn mo ní wọ́n ní first time tí wọ́n máa gbé ọmọ yẹn tó wá ṣọ́ọ̀ṣì yẹn ṣe mọ̀ pé dúpẹ́ yẹn first time tó wọ ṣọ́ọ̀ṣì yẹn wá ló lọ́mọ sọnù torí wọ́n ti sanwó fún òun àtọkọ ẹ̀ láti lọ pa idán ṣó ti yé yín mo ní báwo èmi wá béèrè question pé excuse me torí èmi ti gbé nínú ọgbọ́n ọlọ́pàá mo bọ́ ọlọ́pàá mo bọ́ ọlọ́pàá mo mọ ọlọ́pàá dáadáa i know a lot of mo mọ ọlọ́pàá dáadáa wọ́n fi ṣe ọlọ́pàá lọ́ọ̀ mi mi ò ṣe ni ṣó ti yé yín so mo ní báwo lèèyàn ṣe máa wá mo ṣàbẹ̀rẹ̀ ń béèrè mo ṣe interrogate wọn níjọ́ yẹn tí mo wá ń béèrè mo wá interrogate wọn mo wá interrogate wọn pé ìwọ wá for the first time you came to that church for the first time first time tó máa gbọ́mọ yẹn wá nìyẹn ọmọ ò sọnù ń bẹ̀ rí ìwọ kẹ̀dẹ̀rẹ́ o gbọ́mọ náà sínú church o wá rìn lọ sí ibi tó ti gbọ́mọ yẹn sí bí ẹ̀mẹrin ni ṣó ti yé a lot of things mo kàn béèrè question mo ló need láti kàn kàn fojú àgbàwo mo ní ṣó ti yé yín mẹ́yẹn tí mo dẹ̀ ti rí pé gbogbo foundation irọ́ ti wà ń bẹ̀ ẹni yẹn gangan náà kàn fẹ́ padà nù ìyẹn tó sóbìrẹ̀ yẹn mo dẹ̀ rí gbà yẹn náà ni pé ibi tó fọ́nì sí ṣe mọ̀ pé ẹ ṣàjàyí yẹn ẹ ṣàjàyí ah, jẹ́ n fi sẹ́nu kí n fi dákẹ́ ẹnìkan ṣáà fi sẹ́nu kí n fi dákẹ́ now àwọn ti church yẹn ó wá di ní ọjọ́ kan ọ̀rẹ́ mi tó wà nínú church yẹn tó yẹ pé ó yẹ kó máa ṣáájú ẹ̀ nígbà tí àwọn èèyàn ìyàwó ẹ̀ náà bí àwọn tí church ṣe ń bá mi sọ̀rọ̀ yẹn ni ìyàwó ẹ̀ gangan pa ìyàwó àti ìyàwó ẹ̀ ń bá mi sọ̀rọ̀ ṣótiyé tí àwọn yẹn bá bá mi sọ̀rọ̀ máa ní òkè ẹ wá sọ̀rọ̀ fún mi ṣé bó ṣe jẹ́ ìyàwó eléyìí sọ báyìí a ní irọ́ o irọ́ ni màá o irọ́ ni màá o ó yà òun lẹ́nu o gbogbo àwọn tó bá ọkọ oúnjẹ tó bá ọkọ mu òun ò mọ ṣe ń wá ikú ẹ̀ báyìí o nìkan kìnìkan òun ló sọ ní ọjọ́ yẹn débi pé tí mo fi wá mọ̀ pé Rónkẹ́ Oṣòdì Òkè ńkọ́ ọmọ ẹ̀gbọ́n ló jẹ́ fún Sotitobire rẹ̀ ó wálé ó kó àwọn ọ̀rẹ́ ẹ̀ wá láti ṣe aṣẹ́wó kó ẹ mọ̀ pé tó bá ti lọ bìkan wọ́n máa ń fẹ́ yọ̀dí sọ́kùnrin ẹ ní ọkùnrin bá jẹ́ pásítọ̀ tó bá ṣe tán wọ́n máa lóhùn ló yọ̀dí sí wọn. ó ní ìyàwó Sotitobire wá sọ fún mi pé ó ló wá kó ó wá ó lóun fẹ́ ṣe fíìmù lóńdó ṣe tó dẹ̀ káwọn ọ̀rẹ́ wá wá kó wá sínú ilé pé ilé ọkọ òun náà fẹ́ sùn sí pọ́kọ òun wá sọ fún pé à kò jọ́ o kò ní lè sùn léwu o pé ó máa lọ sun ó máa lọ gba òtẹ́ẹ̀ fún ó dẹ̀ gba òtẹ́ẹ̀ fún gbogbo wọn pátá rogodo ó ní kinní yẹn kọ́ ó ló bí Rónkẹ́ nínú ó ní ìyá ọkọ ní tó tọ́bọ̀ kò dá sí gbogbo ọ̀rọ̀ yìí mo ní òkè ó ti yé mi gbàyẹn náà lèmi náà wá máa Rónkẹ́ Òṣòdì képe à bó ṣe wá bá mi mo ṣe mọ̀ pé group of àwọn tó ń pààyàn ló ṣiṣẹ́ fún àwọn tó ń pààyàn terrorist ni wọ́n ṣe fún tí bá ṣe pé wọ́n ṣe fún terrorist i know what i'm saying àwọn terrorist gan wọn ò ní jáde àwọn tó ń pààyàn kan sọ pé àwọn làwọn pa àwọn tẹ́ ẹ̀ fọkàn sí ló fogun jà yìí and now start talking táwọn ti ṣọ́ọ̀ṣì yẹn tọ́nà gba lọ́ọ̀yà òsínwín àwọn lọ́ọ̀yà wèrè tán bá ní wọ́n ṣe nǹkan kan èmi náà ṣe kí ni màá pé ìyàwó ẹ̀ ẹ ṣáà máa gbọ́ ó wá di ní ọjọ́ kan gbogbo ọ̀rọ̀ tí wọ́n wá ń sọ mo ti wá rí i pé àwọn tó wà ní ṣọ́ọ̀ṣì yẹn àtọmọ gbogbo ìjọ yẹn àtàwọn tó jẹ́ bí ọ̀rẹ́ yẹn ọ̀tá ni wọ́n wọ́n wá ń sọ fún mi wọ́n bẹ̀ wọ́n sí mi ní personally bíi pé ó nígbéraga bó ń ṣe sọ fún mi nìyẹn o wọ́n ní sọ tí obìnrin nígbéraga wọ́n fẹ́ kọ́ lẹ́sìn wọ́n fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ ó ní ẹ tán bá dẹ̀ ti pardon ẹ̀ náà tán ti ṣe kinní kan fún ẹ kí n sọ fún náà ó ti nígbéraga jù bó ṣe ní kí n mú ní ẹ̀hìn bó ṣe sọ fún mi ẹ̀ mú ní ẹ̀hìn bó ṣe kọ́ọ̀tì bá mi ní ẹ̀hìn tó bá dé náà ti bá mi sọ bá mi ní sọ pé mo gbọ́ mọ́ á jáde má ní nǹkan báyìí báyìí ni ẹni báyìí báyìí sọ voice note ẹ̀ náà dèrè o ó sọ wípé sọ tó bẹ̀rẹ̀ ní ìgbéraga jù ìyẹn mi pé kò ṣẹ̀ wọ́n kàn fẹ́ treat fọkọ̀pẹ̀ nítorí pé ó ní ìgbéraga nígbà yẹn wọ́n ní Akérédolú wọ́n ló sọ pé kó wá gbàdúrà fún nígbà tí àwọn ti PDP àti APC kan lọ sí ṣọ́ọ̀ṣì ẹ̀ tí wọ́n ti rí pé àwọn méjì yẹn PDP ni wọ́n ní wọ́n lọ sí ṣọ́ọ̀ṣì tó tó bẹ̀rẹ̀ akérèdọ́lù wá jókòó sọ́fíìsì ẹ̀ṣẹ̀ mọ́ pé òun ni sitting governor gbà ẹ̀ ó wá ránṣẹ́ pé do you understand ó wá ránṣẹ́ pé sọ́sọ́bẹ̀rẹ̀ sọ́sọ́bẹ̀rẹ̀ náà gbà ẹ̀ ó wá ní kóun náà wá kó wá sí ṣọ́ọ̀ṣì ń gbogbo àyẹn náà kẹ̀dẹ̀rẹ́ I need this country I mean this state they are suffering us they suffer us so much we are going to allow PDP to take over this state àwọn APC wá wò pé ayé ẹ máa bàjẹ́ ni wọ́n ní meanwhile ọ̀yà àbúrò àmì tí mo pè lọ́rẹ̀ẹ́ mi yẹn APC ni àwọn gbogbo àwọn ọmọ aṣẹ́wó tí ó wà ní ṣọ́ọ̀ṣì ìsọdún àti omi tíátà tó máa ná ọlọ́kọ sílé ṣótiyé APC ni wọ́n ṣiṣẹ́ fún ṣótiyé yìí àwọn PDP náà wà ń bẹ̀ o bíi kí lorúkọ bọ̀bọ́ yìí tó fowó mọ̀ ọ̀rẹ́ tó fowó mọ̀ yẹn tó fowó mọ̀ ti wọlé sí ibẹ̀ ló lọ tó lòun lọ wọlé wá gbẹ́lòmíì wá ọ̀rẹ́ yẹn àwọn méjèèjì PDP yẹn wọ́n náà ń jà fún wọn máa kọ́kọ́ ṣe primary kí lorúkọ ẹ̀ mi rántí mọ́ máa rántí kan ìkan jẹ́ jẹ́gẹ́dẹ́ ìkan jẹ́ kí lorúkọ ẹ̀ mo ì píjọ wọn gan lọ́wọ́ you can't do me nyàtì mo ti bẹ̀yìn tẹ́lẹ̀ yẹn tẹ́mi ìtì ẹ̀bẹ̀ ni kọ̀ọ̀kan mọ́ abẹ́ síwìn ni ẹ ṣọ́ra yín o tẹ́ bá ìfẹ́ máa gbáyé ẹ má pa mí ẹ má máa dàmí láàmì ẹ má ká máa lẹ́kú mọ́ mi o ṣó ti yé àjàjà ìwọ tí má ti gbàdúrà fún yín tó máa sọ pé ó fẹ́ pa mí ìwọ ló dá mi ni ẹ máa ṣòfò tọmọtọmọ ni ẹni bá ní lọ́kàn láti pa mí àbí lóun fẹ́ pọ̀ mọ́ mi òfò tọmọtọmọ lẹ máa ṣe so i'm coming i'm just telling you ìgbà tí mo ti wá rí pé ọ̀tá ni wọ́n àwọn tó lọ sí ṣọ́ọ̀ṣì yẹn ah, ó ti wá yé mi mo wa boju wọn jẹ́ lórí mídíà àti ojú gbogbo àwọn onítìátà tó lọ ṣọ́ọ̀ṣì yẹn àti ọlọ́mọrọ̀rọ̀ ṣé ẹni tó máa ń pè lọ́mú rọ̀rọ̀ ni ẹni tó bá lọ́mú tí ò nídìí tó bá ti lọ́mú tó ò nídìí ọlọ́mú rọ̀rọ̀ ni wọ́n máa ń pè wọ́n mo nídìí mo lọ́mú ìkìíṣẹ́ ọlọ́mú rọ̀rọ̀ bóyá tó ní bọ́dì sí ṣé ti yé bẹ́ẹ̀ ẹ lè lọ gbẹ́ nìkan tó ṣe kù báyìí kì í ṣèmi kọ́ yẹn ayé yóò ní da ẹ̀yin bá ọ ẹ kéré ìyáláyà yín tẹ bá rí dùn sára yín kékeré àwa sì tẹ orí mọ́lẹ̀ a máa sọ̀rọ̀ and we are saying nothing but the truth tẹ́ ẹ bá fẹ́ kọ́ṣẹ́ ẹ wá kọ́ṣẹ́ ní mẹ́yẹ máa bẹ́ bí ọ̀yà. nígbà tó ń wá tí mo rí pé gbogbo ẹ ti wá ń fọ́pọ̀ bẹ́ẹ̀ ṣáàṣì wọn ti wá ń tún mo wá ń go deeper into the case èmi ni mò ń ṣàlà gbogbo ọ̀rọ̀ Mohbad tó ń sọ yẹn torí ẹ̀ ń gbà mí wọ́n máa fẹ́ provoke mi kí n lè sọ nǹkan mi wọ́n wá lọ sọ wọ́n ní kò gbọ́ nǹkan tí Auto Bola sọ á wá lọ sọ Bukky Jesse máa hard lórí mi but tó bá fẹ́ mọ̀ pé bí mo ṣe ń ṣe investigation mi ò ní rúdì sí mi torí tó bá dẹ̀ fẹ́ rí iṣẹ́ yẹn dáadáa ṣe ó ní àwọn kankan tó máa ṣe ó ti yẹ bẹ́ẹ̀ I don't jealous people I build people I don't destroy people but if you stand with people that want to destroy me or you believe you want to break me the Lord will destroy you tó bá lò fẹ́ rí mi láyọ̀ Ọlọ́run á rán ẹ lọ sí kòtò. I hate Wasiu with passion èmi wọn ló lówó ẹ rí pé kó owó olówó kó dẹ̀ rí wọn bí olóòórùn kó rí wọn bí olóòórùn wàá ṣiṣẹ́ fún wọn wọn ò lè san kọ́bọ̀ fún ẹ ọmọ ọ̀dọ̀ ọ̀fẹ́ ni wọ́n máa ń wá tó bá ṣọmọ ọ̀dọ̀ fún wọn Canada tó lọ bí iṣẹ́ lónìí bó tiẹ̀ jẹ́ pé salary wàá gba salary ṣá ni they be looking for people to work for them without salary no money. wọn lórí burúkú anyway ṣáàjẹ mo fẹ́ sọ story bí wọ́n ṣe bí mo reason tí mo fi suspect reason why I suspected this person also I'm telling you. This my friend also, when I go to work, she will call me because she's a friend of mine. I always attend to her even if I don't want to talk to people. On that good day, she said something to me which I don't like also. But I'm telling you today because she participates in that nonsense thing. She participated in that nonsense thing that happened. They gave her, she's the Eh, kí ni wọ́n máa ń pè wọ́n ṣe first lady of Òkìtìpupa torí ẹ̀ wọ́n ṣe gbé búkì síbẹ̀ náà àti pé ya fọmọ ìlàjẹ́ ayé yín abẹ́ ìyá wèrè ni ìlàjẹ́ gan wọ́n lè pín yín kúrò lóńdó state kan pín yín mú sókó orí omi bẹ́ẹ̀ lọ ẹ má bínú ẹ má ẹ má múnú bí mi o èyí tó ń sọ̀rọ̀ yànnà tó kọ́kọ́ wá èyí tó ń pè ní kí lórúkọ mọ́rin Òkìtìpupa náà lòun náà ti wá wọ́n wá béèrè permission lọ́wọ́ mi nígbà tó fẹ́ máa ṣiṣẹ́ tí mo ṣe wọ́n ní kí n jọ kí n má wà fún kí n jọ tó bá ti fẹ́ ṣe kàfẹ́ nìkan wọ́n máa fẹ́ sọ pé wọ́n fẹ́ kí èmi down if they want to destroy some people they want to they want to press me down so that I will shut up and then they be proving it to the world as if it's right and they also making they are making money from it ẹ mọ̀ fraud táwọn ti ṣe ni I refuse to participate in any fraud on this social media you cannot buy something from me and then you fẹ́ jẹ́ kí n pomoshi, n darapọ̀ mọ́ sí mi pomoshi. i don't believe in it because in the beginning i believe that i'm coming to Canada it's going to be well with me and my daughter whatever they have stolen from me the Lord will restore àdàbí tó yẹ pé mo purọ́ máa wọ̀nyẹn ìyàwó so be ọmọọṣẹ́ ẹ̀ pa ìyàwó yẹn àbọ́kọ aboko. ń sọ pé kí n jọ torí ọlọ́run pé kí n jẹ́ mi ní owó dátà kí n mo ní à ah, ọjọ́ tẹ bá tún fi wọ́n á béèrè lọ́wọ́ ẹ ó lóun fẹ́ fún mi ní hundred dollar mo lọ́jọ́ tẹ bá tún fi hundred dollar lọ mí mo ní mi ò ní sọ sí ọ̀rọ̀ yín mọ́ má dẹ̀ fi má dẹ̀ má dẹ̀ cancel ẹ̀ I'm not talking because I want to get money from you or I want to get money from people mo iṣẹ́ tọ́lọ́run rán mi ni mo ń ṣe òru ọ̀gànjọ́ lọ́run jí mi awé òru ọ̀gànjọ́ ni ọlọ́run jí mi tó sọ pé go and check in tó ń sọ fún ẹ mo bẹ̀rẹ̀ sí wá tan ìmọ́lẹ̀ síbẹ̀ nǹkan tí mo kàn fẹ́ sọ lélẹ̀ nígbà tọ́rọ̀ yẹn wá ti ń gbóná báyìí tó máa ń gbóná bí ajere then the everywhere was hot they send a lot of people to attack me also a lot of people to attack me then around one early morning like that a lady from London called me I still have their voice notes she just say it's me ayọ̀túbọ́lá àyà wọn ń já wọn ṣe wá wò bíi mo ní kí ló ń já yín láyàwó ẹ̀ just saying the truth ló ní sínétọ̀ ló fẹ́ bá mi sọ̀rọ̀ pé bọ̀tẹ̀ ẹ̀rù ń bà náà kó tó di pé bá mi sọ̀rọ̀ pé kóun kọ́kọ́ ló bá mi sọ̀rọ̀ náà kó tó di pé bó dẹ̀ ṣe sọ yẹn á ti gbowó lọ́wọ́ sínétọ̀ yẹn o báìbù lélẹ̀ sínétọ̀ wèrè wọn yẹn wọn fún mi sísì rè síní àwọn sínétọ̀ lórí burúkú ṣì ń gbá wọn fún ẹ ọmọ ọ̀dọ̀ fẹ́lẹ̀ ẹ rí mi ẹ rí mi ni mo sọ pé mo fi hàn mọ́tò ẹ máa owó tẹ̀yìn ń lò ṣe bówó ìjọba wa ni owó lẹ wa ni wọn ò fún mi sísì wọn tí wọn fẹ́ máa rán mi iṣẹ́ wọn kówó fáwọn àlè wọn ẹ ní that lady now called me said the senator want to talk to me Oh, to fowó mọ that to fowó mọ is a PDP the other people are APC those one who are talking to me those say eh, àwọn APC ní tiwọn wọn mọ kán lo riffraff wọn máa ń lo àwọn riffraff gan hmm, wọn máa ń lo àwọn ẹ má bínú o àwọn APC wọn máa ń lo àwọn riffraff lórí Facebook wọn mú quality wọn máa ń lo riffraff wọn á dẹ build ẹ hmm, iṣẹ́ iṣẹ́ APC nìyẹn i'm talking from experience ẹ má bínú o ẹ máa gbé dáàdì mi lé lórí yín aṣáájú ọkọ olúrẹ̀mí dáadáa màámi olúrẹ̀mí bàbá ṣe yìí àwọn ni olórí yín this is what they do and now see the okay the woman now explain every goddamn thing to me that actually I now ask the woman the wife of Auto They complain about your husband. They say your husband is arrogant. And now came out and said he's not going to be arrogant again. Oh. Please forgive him. It's because of the arrogancy. Okay, please forgive him. He now said, oh, he's not arrogant. So oh. that's how I got to know that uh, Ondo State Governor Akeredolu sent for him. And he refused. His wife now said, ah, only one day that uh, Governor Akeredolu sent for him. And he said you should come, you know. I said, ah, Because already the people patronizing his church, they are PDP. So if Akeredolu tell him to come also, he won't love to come because even tó bá tún lọ the people who attended the òrìṣà méjì àti àwọn òrìṣà because those politicians they are, I'm sorry yo, the Nigerian politician is not all of them sha, they are, <laughs> má jẹ́ n pè hmm. If you if you go if you attend to to, to be I mean to Akeredolu, those one sitting in the church also tó fowó mọ àná kó they say he spend five hundred there owó òṣì náà máa ń fi hàn báyìí àwọn tálẹ̀ ìpẹ́ fẹ́ máa fowó orí burúkú dọ́ owó yẹn owó òṣì ni ọlọ́run gbọ́ àwọn tó wà ní Canada ìgànnà wọn àti mọ̀ẹ́pẹ́ náà mi fẹ́ kì í ṣe pé mo dẹ̀ ń jẹ̀jẹ̀ kújẹ because I love good thing tí wọ́n bá tí bá rí two thousand five thousand three thousand lẹ́nìí tí bá sọ pé mi kò bí ìtì ìrówó wọ́n máa wò pé ah, ṣe bí ó ṣì bó ti ẹ̀ jẹ́ credit kẹ́kọ̀ọ́ ó máa ìlú lọ wọ́n máa ṣojú mi ìgò ojowó ìyẹn ojowó ìjowó tí mo kì í ṣe kì í ṣe owó mi máa ń kó sọ́wọ́ tẹ́lẹ̀ i hold my money not credit money and not the money that máa not tán kán tó fún mi mi mi ò kì í ṣe ọmọ kékeré táwọn èèyàn kan máa já owó sọ́wọ́ mi já owó sọ́wọ́ mi a máa fèpè bára wa a máa fèpè pa àwọn èèyàn gan o ẹ má dẹ̀ jẹ́ ntàn yín mo ti ṣépè sátẹ́gùn kan tán kàn lè ṣe náà ni pé kán kàn fi mí lọ́rùn lẹ́kàn dẹ̀ jẹ́ kí n fowó kán fi mí lọ́rùn lẹ́kàn jẹ́ kí n ṣe dáadáa tèmi láyé láti kí n lówó ó ti tán kán fi mí lẹ́tọ̀ọ́ ló ti tán kọ́lùkálùkù máa lọ kán gbójú tó bá ní máa sọ kí ọkàn mi balẹ̀ kí kán jẹ́ kí n lọ́kọ́ kí n ṣe nǹkan tèmi láyè yìí kí n tọ́jú ọmọ mi tí kọ́lùkálùkù máa lọ nílò ẹ̀ tó bá ní kí n máa sọ̀rọ̀ lórí social media mo lè kàn wá síbi kí n wá rẹ̀ yín mo ní content náà kí n dẹ̀ máa lọ ń tèmi. and that's why they know that my prayer used to answer that's why they say i'm good for comedy <laughs> they don't want me to pray again Even the evil pastors, they are afraid of me because they know that any or pray, one prayer is one shared bomb on the body of the enemy. <laughs> you you you fire àwọn ọ̀tá mọ́ that you destroy the enemy's life in the broad daylight. So they want they have sent a lot of messages. They want to divert me. They want to divert me. They have tried it. comment platform mi màá ṣépè fún wọn àwọn kan máa sọ pé ògbóni ní kíríkan màá tún ṣépè fún because they want to when they want to ruin me Come on, lè sọ pé kí ni èmi kọ́ lẹ máa mú fún yẹn èmi kọjá yẹn gbogbo àwọn tó ń play game and keep pang lórí social media tó bá jẹ́ pastor gan wọn ò sí bẹ́ẹ̀ nígbà tí mo gba Jésù bọ́ wọn ò sínú àwọn tó preach fún mi so tájà bá ń sí wọn máa wojú olówó ẹ̀ pẹ́lẹ́gẹ́ mẹ́gbẹ́ ìṣẹ́nu no be for mouth. The lady now called me from London. So, and so, so for woman, in fact what i the voice note i play out then is not the only one but i've seen the way he was talking he now wants to systematically send me message Do you know what she, he said he said i should go and help him to attack the uh, you know there are pdp two pdp there but one was his friend that one from okitipupa is his friend the one from me eh, from Akure Gogo, tó fọwọ́ mọ̀ sí attack that one for him so even in PDP there is party there are two there are different version of them I was like "Hello, my son. Hey, you? ń wá ẹ̀ ní kì í ṣe pé kó tó di before he called me this lady I mean the pastor the people in the church now send me to Woman. Where they were now explaining they all of them were explaining they were explaining to me all the politicians attended the church I say are you sure you have politician in your church they say yes they attend that church and nobody talking now they say yes <laughs> they say even pastor is one that pray for one of them that Tofiwole I say who is that they say Tofowomo They said they will send me the evidence where they are standing together. They have the picture. is in their board We my uncle picture. See me, go and when they send it to me. And the moment they send it to me, I posted it on my platform. And now, mo work for àkọlé sí like these people going to you attended you you guy attended to I mean to red church He's in problem you set him into trouble now none of you speaking doing anything to save him That's what I. Because they never knew that the secret is going to come out. They never knew that the people. Um, no, and somebody can could send me that. Uh, we can get to that level. You understand me? Òkìtìpupa ni wọ́n. A máa gbàdúrà against Òkìtìpupa. Mi ti dé taba a bá ti bẹ̀rẹ̀ tá a bá ṣe mọ̀ pé Ogun State ń sìn ṣe mọ̀ pé a ti ń sọ̀rọ̀ nípa Òkìtìpupa ń sìn. Òkìtì tó rẹ̀jẹ̀ àti dúdú. Òkìtì ẹ máa jẹra yín pa ní ikọ́ ló máa ń gbẹ́nu òkìtì ọ̀gán When I posted the video picture of Sotitobire and Tofowomo on the media, Tolu Ounda ṣé o ti rí yẹn? Ẹ́ ok màá wá bá ti fẹ́ play ọjọ́ tí bá ti fẹ́ play bye ó lè jóni náà ni tẹ́jọba ìwù mi rò Sọjí Tóbìrẹ you read do you know um, one pastor like I mean Sọjí Tóbìrẹ one um, one senator tó pè mí gbà yẹn picture ẹ̀ báyìí ẹ̀hẹ́ tó bá ti rí bá mi mú kọfẹ́ yẹ́ tóun àti Sọjí Tóbìrẹ ti dúró ó wọ ó wọ parachute báyìí agbádá dàńsíkì dàmásìkì àjọgbìnrin ló fi rán dàmásìkì yẹn báyìí. Don't worry, don't stress yourself. So, you know, they sent it to me. I posted, I post the video on my platform. And now, we are now going, getting deeper into the case. A lot of people will be on the platform. Yes. You see? This is one of the video, uh, the picture they sent to me that time. That's stuff woman. The senator is the one with Dan Shiki with the boy head and the Tosobira is the one with jacket in his hand. They now sent it to me. I posted it on my platform. Torí ẹ̀ fóònù wọ̀nyí mo ní oríṣiríṣi nǹkan nínú ẹ̀. And I posted it on the media. That's why the Tosobira, um, this lady, uh, this guy now called me. A lady called me first from London and begging me, said they want to put the, we are going to have three-way call we have three way call ó put ìgbà tí sọ́tòrí ẹ̀mí tó fowó mọ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ mi record ẹ̀ I didn't record even the little you heard about it you heard from him it's not the full story this full story if I started recording him from the beginning you have mọ̀ they said you said somebody come want to come and talk to me King joking, jọ kí n bá wọn gbé fídíò I should drop it the something. Why you don't want people to know that you go to the church? And it have been your friend. You are close. You are not talking. First, uh, Tofowomo is also the one that said that if anything happen like that, they should go and ask Onirisha on the voice notes. On the voice note, òun ló sọ wípé gbọ́ ọmọ tó ń wá pé ọwọ́ ní ìyá nìkan ti bèrè ó sọ nínú voice notes. and I notice that ah, ah, all this information is giving is vital information because some some of them if they want to ruin you they want to destroy you after killing baby after killing people they will now be giving you some story either it's real or not what is my business with that I have to put him I have to be smart. That's why I put him on the record. Tell the say, because you are recorded this later, that's why they are not calling you. I'm not saying all son of my own should call me. I don't want to do iṣẹ́ tí iṣẹ́ tó bá tiẹ̀ ti lé kí lẹ pè What I, why do you call me? Is you are not calling me that okay oh you want to help uh, eh, Sotso Bere. You said eh Onirisha. Eh I should help you to you also knock eh and want somebody the other ọmọ Àkúrẹ́ that is uh, want to contest ṣé mo sọ pé mo ń speak fún politician ni bí mo ṣe sọ̀rọ̀ yẹn that's why i'm telling you today that and some APC will call into the show the PDP also will send some people to call into the show so even the Mohbad that is dead now that's why the other day they say ìjà ETD ìjà APC àti PDP that's what they do politician of our country Majority destroy people. They are killer and they boasting. When I noticed that he was now giving me, I mean, he was now giving me some some things that tó bá jáde tó bá kàn sọ lásán If I should come out and say little about it pé wọ́n sọ báyìí báyìí ẹni tó ní kó me, mí wọ́n máa fi róòpù mi Onirisha. That's why Onirisha also fought me. Instead of Onirisha to fight I want to sọ̀rọ̀ wọn bóyá wọ́n ń tú wọn láṣìírí àbí wọ́n ń purọ́ mọ́ wọn kọ́ lọ kọjú Onirisha also fought me. And that's why today I'm not celebrating our Kabiyesi of Onirisha. Our Kabiyesi should be able to save us. Shotiye, because when they were dragging him, I saved him despite ìkan kì í ṣe christian christian ni wọ́n tẹ́lẹ̀ o ibi tí mo ọ̀nìrìṣà mo láìkì jù ní gbogbo ọba ilẹ̀ yorùbá tẹ́lẹ̀ yàtọ̀ sáwọn ará ilé mi in fact mi láìkì ọba ilé mi tó ọ̀nìrìṣà bible lélẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà tí ọ̀nì ṣẹ̀ṣẹ̀ di ọba wọ́n lọ sí church wọ́n lọ fi ara wọ́lẹ̀ báyìí fún kábíyèsí ọlọ́run ọjọ́ yẹn báyìí tí mo ti wò wọ́n báyìí mo ní ah i love him like kí ló ṣẹlẹ̀ ìgbà tó wá tún yá tó bẹ̀rẹ̀ sí ń play game pẹ̀lú ayé wọn I speak for him many times instead of instead of people to listen to the message I'm passing they be listen wọ́n máa dojú wọn kọ mí pé kó máa dojú ìjà kọ mí the message I'm sending you message that can save you that can save others also give you some information then instead of you to fed you never believe that obìnrin yẹn lọ́wọ́ yín ká ẹ máa bá mi jà ó ní mi ṣe celebrate kábíyèsí wọ́n ti máa ń gbé wọn síbẹ̀ ìyàwó wọn bímọ ó yẹ kí celebrate because nígbà tí mo pè wọ́n mo tún pè wọ́n tún fún mi nọ́mbà wọn ọba ìlú wa ìyàwó wọn ló fún mi nọ́mbà pé kí n pe kábíyèsí ọ̀nà ìṣà mo gbogbo wọn tàn mí dá wọn bá má pa bàbá ọmọ mi lọ́jọ́ tí bàbá ọmọ mi ti kú yàrá ó give a damn ṣé mo bú wọn sìn mi ò bú wọn àbí mo sọ fún wọn pé ṣé mi jẹ ẹ sábà tó máa dín olórí ṣe kinní kan olórí ṣe kinní kan tó máa máa bú wọn ṣé mo sọ bọ̀tọ̀rọ̀ tí wọ́n sọ tó ń dárúkọ tó ń gbé wọn wá sọ́dọ̀ mi tí mi ò dẹ̀ bú wọn tí mo try láti tú àṣírí àwọn èèyàn náà fún wọn ni wọ́n tó máa bá wọjà àwọn PDP abẹ́ẹ̀jà APC abẹ́ẹ̀jà àwọn aráàlú abẹ́ẹ̀jà àwọn ọba abẹ́ẹ̀jà wọ́n á lo gbogbo everybody around you to, to fight you ṣe ti rí rísìn kò ṣe pé mo ní ọjọ́ tó ti pa bàbá ọmọ mi ẹnì kan ò lè wọn ò lè ṣe ìkà fún èmi mi ò sọ pé àwọn ló ṣe o torí àparapọ̀ ìkà ni wọ́n máa jọ ń ṣe ìkà fáwọn èèyàn ní gbogbo nàìjíríà yorùbá especially ẹjọ́ haúsá tó bá fẹ́ fẹ́ mi olówó ni o má gbé yàn rádaràdà ṣó ti mímọ ṣó ti yé haúsá tó bá fẹ́ fẹ́ mi tó bá lágbára tó ní agbára kó kárúfì kì í ṣe okó ni mo sọ o ṣó ti yé owó àti agbára i'm ready my my finger is already ó ti yé bẹ́yẹn torí pé àwọn òyìnbó gan tí bá fún òyìnbó wọn ò lè understand tí mo sọ the people who has the power who know what am àwọn èèyàn mọ̀ nǹkan tí mo sọ. the guy now call me i have the voice note up today gbogbo voice note wọn kò ń ṣe voice note yẹn tó bá kọ́kọ́ bá mi sọ̀rọ̀ voice note kò ń ṣe bí tí n bá ti ń play yẹn ló ti bẹ̀rẹ̀ n bá ti rí pé àwọn eléyìí fẹ́ máa play lórí intelligent mi wọ́n fẹ́ máa forí ara wọn fọ́ àgbọn wọ́n fẹ́ máa fìyà jẹ mí kó wá pretend kó máa rẹ́rìn ní kọ̀rọ̀ máa sọ pé òkè ẹ máa play yankee pan game ẹ fẹ́ máa rò pé ẹ gbọ́n ju ọlọ́run lọ ọlọ́run ló gbọ̀n yín gángan máa fún wọn sí recording ní tó ṣẹlẹ̀ nìyẹn sọ́tò owó mọ̀ wá pè mí ó wá àwọn nǹkan tó vital gbà tí mo ti pò ti ń sọ àwọn nǹkan kan kò dẹ̀ rẹ́dì kò dẹ̀ sọ́ bíi pé kò rẹ́dì mo wá béèrè question lọ́wọ́ ẹ̀ tí mo wá fi bẹ̀rẹ̀ sí put ẹ̀ into record in fact níjọ́ yẹn gan mò ń sọ òyìnbó kan tó torí níjọ́ yẹn tínú bá bí mi púpọ̀ ń gbà mí òyìnbó tún sápá mi lórí bẹ́ẹ̀ ni òyìnbó sápá mi lórí ẹ ti gbọ́ pé òyìnbó sápá mi lórí mo sọ òyìnbó kálákálá oríṣiríṣi òyìnbó mo ṣá express feelings mi ṣé ti yé. mo béèrè lọ́wọ́ wọn ní látijọ́ mo ní sọ wọ́n ti ṣe dáadáa fún yín ẹ lọ church wọn ìbẹ̀lẹ̀ ti di tẹ́tí ẹ kọ̀ǹtẹ́ẹ̀dẹ̀ wá wọlé ẹ dẹ̀ ṣe nǹkan kan sí látọjọ́ ìyàwó ẹ̀ ní ẹ̀ òun pè yẹn ti ẹ̀ gbàgbó pé ẹ̀ yọjú ẹ̀ ṣe nǹkan kan ẹ ó lóun ṣe lábẹ́lẹ̀ bóun ò tiẹ̀ yọjú sí wọn ẹ nǹkan tó ṣẹlẹ̀ ni pé òun náà ò yọjú sóun nígbà tóun l'accident ẹ máa gbọ́ o ó ní kò yọjú sóun nígbà tóun l'accident pé ẹ níjọba tóun dẹ̀ l'accident tóun ṣe tán ní tóun wọlé ní ṣọ́ọ̀ṣì ẹ̀ póun póun tún settle ẹ̀ náà mo wá pe kó tó sọ pé òun máa pè mí padà ẹ̀ẹ̀mejì ló pè mo wá pe ìyàwó yẹn á lò kó tó dìgbà yẹn mi ti pè ìyàwó mo wá ó wá ó lòun sẹ́tù ẹ̀ náà ó lòun fún lówó bóun ṣe wọlé báyìí ló ti lọ ṣọ́ọ̀ṣẹ̀ ló lọ ṣe thanksgiving ó dẹ̀ fún lówó àwọn yẹn ní gbogbo owó tó ná ní church pé wọ́n ń ṣèkórè epo ra bóyá omi ó ra kí iná tún ló rà wá pé gbogbo owó tó ná ẹni yẹn sọ pé wọ́n ní kò fún ọkọ òun ní o pé bọ̀t kéèyàn ra nǹkan bíyá díríǹkì díẹ̀díẹ̀ nǹkan kan mẹ́rin ẹni yẹn ṣàṣọ gbogbo owó tán ló ná sínétọ̀ odidi sínétọ̀ tó wá tó tó ti <laughs> ó ṣà ní ó náwó kékeré bí ó ra nǹkan wá ni pé kò ṣe pé fún ọkọ lówó mo wá ti rí pé wicked ó ti wá rí pé ọmọdé ìgbó lẹ́nu ṣáṣáṣá ni ó dẹ̀ máa ń sọ tòótọ́ ọ̀rọ̀ òótọ́ ọ̀rọ̀ yẹn dẹ̀ lè affect àwọn wọ́n dẹ̀ máa ń fẹ́ rarọ́ torí politician nàìjíríà láìkí rọ́gàn so wọ́n fẹ́ wá báyìí wọ́n fẹ́ kì í ṣe pé wọ́n fẹ́ báyìí mi náà ni wọ́n fẹ́ fi sínétọ̀ máa kó mi lómi ọbẹ̀ jẹ kan ní mo fẹ́ máa ṣe girlfriend sínétọ̀ sínétọ̀ tí ò wúlò <laughs> àwọn sínétọ̀ tó wọ́ ọmọ ọ̀dọ̀ ọ̀fẹ́ àwọn wèrè alá <laughs> ń sọ̀rọ̀ business à ń sọ̀rọ̀ owó o máa máa ṣó wèrè kan tí o fún mi lówó o ṣe o ṣe o tún níwà o lájò olówó tún ní ní àjò o máa ti èmi lẹ́fẹ́ máa fi sínétọ̀ dẹ́rùbà pé ẹ fẹ́ fi sínétọ̀ èmi tí wọ́n bá fi mílẹ̀ kí n máa ṣe business mi sínétọ̀ gan máa ra sínétọ̀ máa rajà lọ́wọ́ mi ẹ fẹ́ mo ṣe sínétọ̀ tó ṣe amọ́tò lọ́wọ́ mi èmi gan máa control owó bíi sínétọ̀ mi ìdẹ̀kọ́wọ́ nàìjíríà jẹ́ ogún mi ni mò ń jẹ sínétọ̀ máa lọ ọdún mẹ́jọ ó ti parí ètò kó yẹn á tún na dànù tó bá tún yá tó fẹ́ lọ gọ́fúnà ó wọlé thank God tí ò bá dẹ̀ wọlé ló bá tán èmi á dẹ̀ máa ṣe business mi lọ àwọn business mi respect for you business mi respect for you tó bá ti lo tẹ́nu ẹ̀ tán ní politics wàá lọ bó o fẹ́ lọ gan wá crash ẹ̀ dànù. ó bá pè mí ó bẹ̀rẹ̀ sí ṣe yamayama gbàtí mo wá rí pé ó ti mo wá rí pé wickedness I now notice that really a lot of people are on this case wickedness ló bá dé tó bá gbọ́ pé wickedness ló bá dé tí àwọn APC bá bá pè mí ní tó wá ṣe wọ́n tí àwọn tí mo fi mọ̀ pé Dino can be sent also to come and do bad to me yes mi ò mi ò trust ẹ bẹ́ẹ̀ ni kò ṣe bẹ́ẹ̀ ni a máa rí mi báyìí màá máa ké inú ẹ̀ máa dùn ní àwọn àṣìbáyìí ṣì ń gbá mi ò gbà rí lọ́wọ́ ẹ̀ kọ́ àmì kò fún mi rí a máa yù sí yín wọ́n fẹ́ tẹ́ bá ti ń lọ tán bá ti ń lò ẹ̀ báyìí wọ́n fẹ́ kí bàtà ẹ̀ já lẹ́sẹ̀ wọ́n sọ pé aṣáájú ṣẹ̀ mẹ́gbọ́n sọ pé àwọn aṣáájú máa ń ẹ má bínú dádì mi o àwọn ti bí apc wọn máa ń ṣe àwọn rifraf wọn á máa build wọn ṣe mọ̀ pé ẹ̀wọ̀n bíi àwọn kírímínà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn tó lè pààyàn dájú olójú ẹ̀jẹ̀ tó bá ti rí wọn they can use anybody wọn á change ayé ẹ̀gọ́ ẹ̀yìn gan náà máa mọ̀ pé hmm, ó ti yé bẹ́ẹ̀ yẹn àwọn máa ń ṣe yẹn ṣe pé once a criminal is a criminal so òun bá tiẹ̀ ti ṣèǹjì criminal ìbá criminal bá kaṣọ sára <laughs> faṣọ sára criminal is a criminal criminal nínú tó fi aṣọ bò wípé òun ò ṣe criminal is a criminal ṣé ti yé àwọn yẹn wọ́n ní wọ́n tẹ wọ́n ní wọ́n tí ó bá ti lè kúkú fáìn favour president Bola ẹmí kan tó di pàtó ìjẹrídà yẹn ah, anybody can't you? ṣé ti yé yín they will treat the person they will change the person tó bá dẹ̀ fẹ́ crash ẹni yẹn náà kò gbà wọn ní ìṣẹ́jú kan wọn ẹ̀yìn ẹni ti APC PDP akagan ni wọn ó ní gúrùpù tó bá ti sí click yẹn wọn ò ní fún ẹ so ó wá ní iṣẹ́ kó wá ní ọ̀rọ̀ kan tẹ́nìkan sọ tó jẹ́ ọmọ APC tó sọ bọ̀bọ̀ yẹn ń gbé ní Maryland lamẹ́ríkà tí bá fẹ́ crash many tí n bá fẹ́ crash many people bá yẹ pé mo jẹ́ ẹni tó máa ń rìkọ́ọ̀dù ni tẹ máa rò bóyá ṣe ni mo ń rìkọ́ọ̀dù yẹn yẹn gbogbo wọn ayé wọn máa clash wọn máa clash gan ju báyìí lọ iye nǹkan máa ṣẹlẹ̀ ju báyìí lọ honestly bọ̀bọ̀ yẹn pè mí tí bá ti lè bẹ̀rẹ̀ ṣáà ti gbà báyìí ló máa kọ́kọ́ dé Maryland ló wà ó máa ń speak fún ó support aṣáájú PDP ó ṣáà support APC tí bá ti wá sọ pé bí mo ṣe máa ń béèrè pé èwo nínú yín ló pa bàbá ọmọ mi bí mo ṣe máa ń béèrè nígbà yẹn pé èwo nínú yín ló gbọ́mọ ta ló gbọ́mọ APC lọ́bẹ̀ẹ́ PDP lọ́bẹ̀ wọ́n rojọ́ síwájú ìyàwó wa ṣàlàyé fún mi the wife was now explaining to me that really the husband I think the mistake he made àtàwọn tó wà ní church pé he always said those states is going to be for PDP very soon Munia. ní à <laughs> wọ́n máa bà tiẹ̀ jẹ́ gbogbo àwọn tó wà lẹ́wọ̀n méjèèjì àwọn tó wà lẹ́wọ̀n sí bí bàbá àjẹsà kìrìlì ṣe pórèpù ni wọ́n ṣe tó torí mu sẹ́wọ̀n no ó máa ń sẹ́pẹ́ ọlọ́pàá ìjọba igan aláti ni wọ́n jù ìjọba ebi ń pa wọ́n ó pẹ̀lú àwọn ẹ̀sùn ó dẹ̀ ti bá wà tí ó jàre ó tán kò ṣe àwọn criminal ń gbẹ́gboro ẹlẹ́wọ̀n is working free the real people who suppose to be the ẹlẹ́wọ̀ns that suppose to be in prison dey working freely but those innocent so that say the truth at times they want to either kill them either or kí wọ́n rán wọn lọ sẹ́wọ̀n gbére àkọ́ṣà ló máa ṣeré lẹ́wọ̀n táwọn máa fi ṣe tán. so anyway àwọn méjèèjì bàbá tó wà ní Maryland yẹn each time I give him I always give him a eh, privilege of calling into the show because I love Aṣíwájú to God because wọ́n ṣe ló máa ń kó àwọn fúri wọ́n ṣe máa ń gba àwọn rifraf láàyè láti jẹ́yàn láwùjọ respect daddy <laughs> ẹ má bínú sáà mo ṣe tẹ pé he always allow riffraff to become somebody in society it's the politics also he always says there it's good it's <laughs> no àlùmọ́jèrè anywhere <laughs> wọn kò sọ ọmọ àlẹ́mí kankan wọn kàn mọ bàbá rẹ respect him daddy mi and then I love him so anybody that want to call for APC that time I allow them too much in my platform than PDP because When you look at my page, I use Aṣíwájú as my DP. Once sì jẹ́ wọ́n ti the governor, I mean wọ́n ti the president nígbà yẹn o. Wọ́n sì jẹ́ bàbá ìsàlẹ̀ fún APC. Be wọ́n ṣe ń gbé fún wọn lèmi Oh, sọ pé Betty, tẹ́ gbé tí there was a dẹ̀wọ̀ sí ètè tí mo tẹ̀ tẹ́ sójú Aṣíwájú ọjọ́ kan I mean tí mo tẹ̀ sójú Ọlọ́run dá jí mi. Àwọn tó ń bu Aṣíwájú tòtòrí ọ̀nà ìṣàǹgbà yẹn tán náà fẹ́ẹ́ dín wọn jẹ wọ́n fẹ́ẹ́ pa wọ́n dànù wọ́n á ní àá kí ló dé ẹni ọba ni wọ́n wọ́n disrespect ọ ní ẹ máa pa wọ́n ní àṣà ilẹ̀ Yorùbá ó ní kìnnì kan kìnnì kan wọ́n wá bẹ̀rẹ̀ sí ń pe aṣáájú àmì onírìṣà ní àkànbí àbí àkànní àbí kí mo ní mo ní ẹjọ́ ọba làwọn náà jáde ní APC àkànní mo ní akànbí kan tí mo mọ̀ mo ṣàkọrin fún wọn mo gbé wọn mọ́ra ẹ ti understand mo máa ń fún àwọn APC ní chance yẹn nítorí wọn àti nítorí ngbà yẹn torí àṣẹ mi ti ẹ̀ èmi ogun mi ìbáyìí tó bá ń jà mí ọlọ́run kì í tètè fi mọ̀ mí torí ó máa fẹ́ kí n gbàdúrà dáadáa so wá ti bá mi wọlú rẹ̀ kí n tó mọ̀ ẹni tí mo tún láìkì ṣẹlẹ̀ ó ní àwọn ni mo láìkì jù ó tí bá wá láìkì anybody ní ọ̀dà APC yẹn ẹ́ normally tó bá ní kí n má láìkì pátì rárá APC ló yẹ kí n má láìkì torí Wàsíù torí MC torí Zaria torí Efele torí um, Malaika torí Pasuma torí gbogbo àwọn olórí burúkú èèyàn yẹn fún àwọn ìka tó ti ṣe fún mi but èmi kẹ́lẹ̀ mọ̀ pé I forgive kí n tó dé stage yìí pé mo ti yọ̀ǹda everybody ó ní bó ṣe jẹ́ tí bá ní wọn bá máa tẹ̀wọ̀n sóṣì a tẹ̀ wọ́n a tẹ̀ wọ́n dànù wọ́n mọ̀ náà wọ́n ló ti tẹ̀ wọ́n wọ́n máa rí pé mi ní forgiving spirit ni limit wà fún everything everybody has limits tí wọ́n bá dẹ̀ tiẹ̀ sí di limit ẹ̀ nínú ayé mi máa jẹ́ kó lọ ni you know so that guy now says something iṣẹ́ tó bá ti ń pè á máa wá condemn àwọn PDP ipe tó fowó mọ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ó heavy o ipe tó fowó mọ̀ ipe ńgbà tó wọlé election tó ṣe wọlé tí ò sówó lọ́wọ́ ẹ̀ torí ńgbà tó wọlé wọn ò mọ̀ pé òun ló máa wọlé ńgbà tó wọlé wọ́n ní PDP man kan wọ́n ló máa ń sponsor war against ilẹ̀ Yorùbá àwọn nǹkan tó máa ń sọ wọ̀nyẹn ṣó ti yé yín bí ẹni náà ṣe pè wọlé ni mo sọ láìfù ló pèsè ó máa wà lára one of my videos part of my video bóyá mo ti delete àbí bóyá akọ́tù ti sọ pé kí n delete Lara wọn ṣó ti yẹ yín lára nǹkan tí ṣe máa gbọ́ o lára gbogbo wọn tó ń fi sápamọ́ sábẹ́ síkírìtì ó yìí ń bá fún mi dọ̀la pé ta ló rán títí Ebony àmì Ebon not Ebony Ebon ta ló rán wá ara mission kan ló wa ṣe so ẹni yẹn wá sọ wípé mo pé kí n béèrè lọ́wọ́ wọn ipe nígbà tó wọlé pé ta ni nínú politician tó ń sọ́sọ this and this and that to ti àwọn northern area yẹn ni pé tó send ten million sí Sotowó mọ̀ kó tó di bó ṣe pé ṣé tó wo mọ̀ pé tẹ́ni yẹn dẹ̀ jẹ́ bó ṣe tán ni pé wọ́n dẹ̀ ń pe ẹni yẹn ní terror pé ẹ mọ̀ pé àwọn ló máa múra wọn torí bẹ́ẹ̀ nàìjíríà yẹn all these people clean themselves they know wọ́n mọ̀ àwọn gọ́ọ̀mẹ̀ntì wọ́n mọ̀ àwọn tó ń para wọn wọn yan bẹ́ẹ̀ ni they just respect each other ni that's one thing about them ó dárúkọ politician yẹn ipe àwọn ló ń ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ṣe báyìí tọ́ bá ṣẹ̀ṣẹ̀ sọ yẹn tẹ́niyẹn bá ti kó lórí life èmi náà máa repeat ẹ̀ pé ẹgbọ́n nǹkan tó ẹnìyẹn sọ ń sìn wọ́n lẹ́ni báyìí báyìí òun ló ṣe báyìí báyìí bó sẹ́ni ten million sí tó fowó mọ̀ nígbà tó ṣẹ̀ṣẹ̀ ṣetán ní tó ṣe wọlé gbàrà torí tó fowó mọ̀ ò ní ten kobo. mọ́ pé ta lẹni náà tó dẹ̀ sponsor terrorism bible lele alikran lélẹ̀ èmi kọ́ ni mo sọ ẹnìkan ló pè wọlé kẹ́lẹ̀ mọ̀ pé politician they are much on the Facebook especially Nigeria politician ṣe rí politician tẹ́ bá ti ń ṣeré jù media ẹ má jẹ ntàn yẹn ẹ má tó fail torí bẹ́ẹ̀ if you don't want to fail don't want to be a failure tó kàn jẹ́ pé orí Facebook ló ti máa máa wà ló ti máa máa jẹ́ ẹ̀sìn rè ó ti lọ rí you better be yourself you better be careful ẹ èrò pọ̀ lórí media but èrò yẹn ò kàn táwọn kan ní seven million wọn ò ní seven vote ìgbà kan lójú ayé seven plus review show. yẹn bó ṣe bad wọ́n ṣe pè wọlé níjọ́ yẹn nìyẹn àwọn APC ló pè wọlé APC now calling on my show exposing PDP now PDP now they are now mad seriously because I play the voice note of Tofowomo by the way nígbà tó fi sọ̀rọ̀ fún mi yẹn kò sọ pé madam ẹ send account number bí ò tiẹ̀ ju hundred dollar kẹ́tì ẹ̀ káàdì kò sọ bẹ́ẹ̀ o ṣe ló gbéṣẹ́ fún mi nọ́mbà ti rí ẹ báyìí wọ́n ti wí pé ọ̀dẹ̀ lélẹ̀ kò di àṣírù fún wọn ọ̀dẹ̀ lélẹ̀ káwọn máa gbowó ẹ wá sọ mí di ẹni tó máa gbégun nu kẹ́yìn máa gbowó ìbá kan lẹ́sẹ̀ ìbá kan lọ́rùn ìbá jà fọ́kò kàn abẹ́ ti ya wèrè nìkì. That's what happened. The guy in Maryland was calling into my show every time supporting against, I mean, always they against, I mean, exposing PDP. That man that attended Tosubire Church, that I mean, I know him when he has a problem. You understand? And the family of Sotitobire sending those things to me just to tell you that surely there's some people, politicians, behind this because they believe this lady, I mean, that guy Costas Sobire now try to condemn some party or allowing some politicians. That's why if you want to continue, you better be careful about politicians, Nigeria politicians. They are, I'm sorry to say this. Um, they are dangerous and most majority of them, they don't also honor people who honor them. They believe that when you love them, they believe that once you finish it, èyí tó bá ń ta wọn lójú tó ń kọlù wọn yẹn they will love that person wọn ló ta lẹ́nu tó ń ta wọn lójú tó ta wọn lójú tó ta wọn lára yẹn wọn ló ta lẹ́nu wọn ò dẹ̀ nímọ̀ pé kò sẹ́ni tí ò ta lẹ́nu a kò ń fọ̀wọ̀ fọ a kò ń fi ọ̀wọ̀ fún ọ̀wọ̀ ni kí a bá lè gba ká bá lè rákùnrin gbà kọjá àbí ká bá lè débi tá à ń lọ. ṣó ti yé both of them they now adjust the platform like I, I, I do calling show. They will call in. They will call in. And they will talking, you know. I think the PDP now want to take me. If you want to adjust somebody, Papa, Oh, ni wọ́n máa fi your gbà yàn lọ́wọ́ èèyàn. Tó no matter obìnrin tó máa sọ pé wọ́n ṣe ìṣìná yẹn, bóyá ọkọ wọn bọ̀bọ́ kan wá jẹ́ labour lẹ́gbẹ̀ẹ́ wọn táwọn ò bá dẹ̀ níṣẹ́ lọ́wọ́ ó máa fún wọn ní gift àbí wọn tún ní nǹkan tí wọn wọn ní tẹlifíṣàn lé bọ̀bọ́ yẹn ní tẹlifíṣàn lé ìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé tó lọ wo tẹlifíṣàn nílé bachelor bí irú wọn ṣe ní wọn ra gabu tí yóò ti sọ oúnjẹ pé wọn máa ń ra gabu ìyàwó òun níbọ̀ yẹn bóyá kò fowó ọbẹ̀ lẹ̀ àbí kò sówó lẹ̀ ṣó ti yé wo ni ọmọ fi ṣe but thank God àwọn òkín àkínṣaṣẹ́wó etí máa fi ṣàṣewó ti máa máa dókòmọ́ kọ mi lára máa ní mo fẹ́ ṣiṣẹ́ àbí ká máa gbàdúrà káyé ẹ̀ dẹ̀ da I can't do it anyway that will happen the man now calling he doesn't kò fún mi ní ten kọ́bọ̀ o àwọn kan ti forí mi gbowó á fún aṣẹ́wó tó wà ní London yẹn á fún ní owó á fún lówó èyí tó máa rí pé á mú á máa pè sí ó máa kú dà wọn ò dẹ̀ ní fún ẹ lówó àwọn èèyàn máa ń pè ẹ́ pé wọ́n fún ẹ lówó torí owó ló ṣe ṣe nǹkan kan tí bá wá jáde tí mo wá bẹ̀rẹ̀ sí tẹ̀ sójú ẹni yẹn torí ẹ̀ gbogbo náà ń pe Bukky Jesse tí wọ́n máa pè náà máa ní kó tẹ̀ sójú ilé àwọn èmi ti mi ti pé mo ti gbẹ́gùn náà kọjá wọ́n dẹ̀ ti wò mí bíbá <laughs> ò ṣe wọn lè test run wọn lè test run ń bíbá náà àwọn ta ni wọ́n fẹ́ test drive kò sáyè àpàlà báwo ń lo òyìnbó wọ́n lè jó níbi àwọn tó bá request fún níbi tí àwọn ìlú alápàlà tó bá ti jápàlà ó ti yé so gbogbo bullshit yẹn ò ní kò sáyé òṣì ó ti yé yẹn ta ló lò ṣe rata mára ayọ̀ ta ló ní dẹ̀dẹ̀ ń sìn ta ló lọ dẹ̀ tó bá sì jọ́ dẹ̀ everybody máa lò ẹ̀ náà wá máa bìlì pé wọ́n pọn ilé ni ọ̀dẹ̀ ní ẹ̀ náà ọ̀tẹ̀mí mo ti dẹ̀ sẹ́yìn tó bá gbọ́ pé ń sìn ẹ̀ lè ká ká ká ká kele gẹgẹgẹgẹ ah mo ti àti ó gbogbo ẹtì àti àti rí àti rí atẹ́gùn ti fẹ́ àti fúrọ̀ dìyẹ dìyẹ ó ṣe fúrọ̀ ẹnìkan atẹ́gùn fẹ́ yẹ ìdànù gan ari ó bọ́ sí korodo ó bọ́ sí gbòòwò. that was what happened and that's what that's why I believe so much since then they now believe that eh, they do some people groups of people do tag me something uh, when you destroy people's uh, life with lies it's a borrow you loan it irọ́ wo ni wọ́n pa mọ́ yín kéèyàn mú kí n máa sọ̀rọ̀ títí ẹbí oníṣìí kan ni mo parọ́ mọ́ tí mi bá ṣàlàyé ara mi síta ń gbà yẹn wọ́n plan fún mi ni òun àti gbogbo wọn torí ẹ̀wà sí o gbogbo tó ṣe fún mi ọlọ́run máa sọ fẹ́ pé mo sọ̀rọ̀ tàwọn kan sìn bọ́rọ̀ bá ṣe rí ni máa ṣe sọ tó bá jẹ́ mo dẹ̀ mọ̀ pé pàṣọ náà lọ́wọ́ gan nínú ogun yẹn pàṣọ ìwọ náà máa jẹ sọ́nà báyìí ó tí rí nǹkan kan o ò tí ì rí nǹkan kan bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ àdàbí all these boys they are tó bá ti sọ tọrọ nípa àwọn báyìí wọn máa máa bínú ni tẹ ẹ bá dẹ wá mi níjà torí pé ẹ mọ nǹkan tó lọ́n fi tó fi tú yín láṣìírí ni ojú mi jojú sùgọ́mù <laughs> èmi kàn mọ̀ pé ó kàn fi ògbòtà mọ́ ọlọ́gbọ́n ni <laughs> ìgbà míì ti bá ń sọ̀rọ̀ lẹ́yọ̀ kọ̀ọ̀kan báyìí máa ní à orí kẹ́ni ẹni tí ò tán lẹ́nu ìyá yín the most àwọn tẹ́ ẹ fọ̀wọ̀ fún wọn lè wí when i feel like talking but ọlọ́run fi òpèdà mú ọlọ́gbọ́n tẹ́ pé wàá rí mi báyìí má ma, máa rẹ́rìn gbà mí má kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ má rí epo plan nǹkan báyìí má tún fẹ́ lánà that chance ọjọ́ tí bá máa tún fún ẹ báyìí wọ́n máa ní ah, wàá máa wò pé sóòmù ti ní gbogbo kínní nínú tí mo dẹ̀ ń wòran mi ò kì í báyọ̀jà lẹ́ẹ̀kan nítorí pé ó ṣẹ̀mí lẹ́ẹ̀kan ẹ̀ẹ̀mejì mi ní bá ìjà gan mo kàn lè léjú fẹ́ mo kàn lè jẹ́ kó mọ̀ i know it so láti ìgbà yẹn èmi kọ́ kọ́kọ́ ni mo sọ tó mi ìmọ̀ story wọn ànàdé mi ò sọ pé kí wọ́n pè mí títí tó fowó mò bá lọ sí house kí ló fi ṣó tó mi ni lóò kó tiẹ̀ jù mí lọ lọ́jọ́ orí kí ló ṣe ní nàìjíríà tó fi ṣó fúnyàn mọ́tò rí ṣó ṣe dáadáa fúnyàn láyé rí àwa tí a bàbá wo ò lọ sí power a lọ power rí a dẹ̀ la fẹ́ lọ bẹ́ẹ̀ yàtọ̀ káṣòwò a dẹ̀ máa ń touch life èèyàn ẹ̀yin máa make use of people gbogbo àwọn tó bá tẹ̀lé pdp báyìí bàtà wọn bíi pé kódà bíi bàtà wọn shoemaker bíi tàwọn ẹ má bínú ẹ̀yin àlùmọ́jèrè ní èèyàn níyì o tí bàtà wọn àwọn tó máa ń pẹ́ shoemaker shoemaker tí gbogbo wọn kà bàtà wọn àti jẹ yẹn kí ló dé ẹ̀yin sínétọ̀ ẹ̀yin gbogbo kíní wọn ẹ̀ lè máa máa gbé mọ́tò ńláńlá ṣé ẹ pé mo ti sọ ti apc náà sí ẹ má di kọ̀ńtólà ṣó kí ló dé kí la ṣe gan òótọ́ ọ̀rọ̀ korò jẹ́jẹ́ mi dẹ̀ máa jókòó láti ìgbà tán ti fẹ́ rò pé wọ́n fẹ́ di ẹrù yẹn lórí wùmí sí wùmí yẹn náà wọ́n á tún máa mí sọ pé òun ló ṣe àbúrò nǹkan ọ̀tọ́ ti yé mi òun kọ́ ló ṣe òun kọ́ ló ṣe tẹ́ ẹ̀ bá dẹ̀ tún ṣọ́ra wọ́n tún fẹ́ mú ọmọ yẹn lé àwọn ọwọ́ yẹn wọ́n tún fẹ́ mú jẹ tá bá ń sọ àwọn wèrè gan máa sẹ́gbẹ́ wìyẹ́ta wìrìjẹ́ta gbàdán bá ti pẹ́ tó máa pẹ́ kó tó ọlọ́run gbọ́ tó bá jẹ́ pé wọ́n máa jẹ́ kí èèyàn kú díẹ̀ kó padà wá sáyé mo bá máa ti mọ̀ rẹ́ ẹ̀ sìn bàbá ọmọ mi gan pàápàá tó bá padà wọ́n kò ní yájú sí mi mọ́ tí n bá sọ̀rọ̀ pé yes á máa sọ pé yes ni ẹ̀yin tó yẹ pé tó máa bá yín tó máa bá yín sòótọ́rọ̀ ẹ̀wọ̀n màá ní ẹ má má gbọ́ kí ni wọ́n ṣe ti sẹ́yìn àwọn tó ń bà yín láyé yín jẹ́ àwọn ló ń bá yín sọ̀rọ̀ kí ni wọ́n fẹ́ sọ pé èèyàn kọ́kọ́ sínétọ̀ kọ́kọ́ bá yàn sọ̀rọ̀ lórí social media èmi ni ta ló kọ́kọ́ gbé ẹni tó lórúkọ wá sórí social media tí mo fáyé ẹ̀ mọ́ títì èmi Bọ́lá Fọláṣadé mi Me, dẹ̀ boss of destroying people's life o but if you want to destroy me I destroy you èmi ò tẹ̀lé destroy I will beg I will tell God to destroy you for me. Mojo jókòó me jẹ́jẹ́ bí mi ṣe wà yìí wọ́n fi ogun jà mí a good eight years you Wàsíù àtàwọn olórí burúkú ọmọ ọmọ gbòòrò wọ́n fi àjẹmí títí títí wọ́n wá one eh, ẹ she wants to destroy people who are up ṣé wọ́n sọ fún mi pé mo wà dáhùn ní tẹ́lẹ̀ ṣé èmi tó tí mo shoes, pé mo ṣú sí mọ́tò láti tà tí mo máa ń fihàn lóríṣiríṣi gift you think i'm down i'll be doing that tell me kò tó come and give you So fún mi kí n wá promote olórin sìn kò ní kí n gbẹ́ni kan wá kí n kó èèyàn mẹ́wàá wá lẹ́ẹ̀kan kí n ra tíkẹ́ẹ̀tì ọmọ ètò ta tíkẹ́ẹ̀tì kí n ra tíkẹ́ẹ̀tì three three thousand dollar mẹ́wàá ọmọ ètò jẹ́ kan ní kí n wá ṣe níbo mo ti rí mi ò ní bọ̀tí nígbà yẹn tí mo ní báyìí gbogbo àwọn tó ṣe wọ́n á dẹ̀ jókòó tó ń wá ṣèkà fún yàn tó wá ní òwúrọ̀ bù wọn ò ní jèrè gbogbo yín ò ní gbogbo yín tẹ máa ń ṣèkà fún yàn tẹ bá ṣe tán máa ní kó dákẹ́ yẹn ẹ̀ ní jèrè mi ìṣọmọ ọ̀dọ̀ ọ̀fẹ́ ṣó ti yé mi ì ṣe ọmọ ọ̀dọ̀ ọ̀fẹ́ anybody ò dẹ̀ lè fi tó bá nílé tó ní mọ́tò tó pọ̀ lóríṣiríṣi ìwọ ló ní kì í ṣe tèmi wọn máa fi wọn fẹ́ fi sẹ́nitọ̀ wa máa kó mi lómi ọbẹ̀ ńgbà yẹn kí wọ́n máa sọ pé ó ń pe sẹ́nitọ̀ kí wọ́n máa pe sẹ́nitọ̀ sẹ́tẹ̀ mímí tẹ́fẹ̀ fún atúnlọ̀ fọyọ̀ tó bá kúrò mẹ́tàn ìyáwó sẹ́nitọ̀ èmi ń kọ́ èmi president fúnra mi nínú ilé mi èmi chairman èmi kan ní chairman ní orí iṣẹ́ ó jẹ́ ṣé àti mo jókòó sí i òròpó yìí sì ni kí ọmọ nàìjíríà kan wá síbi tó ń ṣe gbógun tó kọ́ ìmọ̀ àjókòó sí ṣíà yìí èmi kan ṣíà lè dì you see there small things so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn àwọn PDP àti APC gbogbo náà wá bẹ̀rẹ̀ sí ní owó wàràwàrà ẹ gbọ́wọ́ yín kẹ́ má bàa gé lọ́wọ́ o ẹ gbé ọwọ́ yín sọ̀hún kẹ́ má bàa gé lọ́wọ́ kẹ́ má bàa gé lọ́rùn kí ni mo sọ fún yín when I see things I pretend as if I don't see it. ẹ ṣe jàre my sister ah, ah kí ló dé láti bìgínì débi ẹ́ǹdì ọ̀rọ̀ yẹn set up ni mo wá notice pé ṣé mo pé mo sọ nígbà yẹn Wàsíù Àyìndé wá bẹ̀rẹ̀ sí ń dá gbogbo àwọn èèyàn láàmú torí pé kò fẹ́ káṣírí nǹkan tó tú àjálẹ̀ yẹn kò fẹ́ kó tú ẹ ti dá gbogbo ìgboro lú Alhaji Aliko Dangote ẹ ò ní ṣọ́ọ̀ṣì láéláé Alhaji Aliko Dangote gbogbo ilẹ̀ náà máa ti wú sìn tó máa lọ máa gbé epo Alhaji Dangote tó máa máa tún jí epo gbogbo ọ̀rọ̀ yẹn náà máa bí wọn nínú yàtọ̀ sí epo tó ń jí yẹn oríṣiríṣi nǹkan burúkú náà máa ń ṣe káàkiri wọn bá ti wá sọ̀rọ̀ tó máa ní ẹgbẹ́gbẹ́ ayé ajá ni o wọn mẹ́fà ní àwọn èèyàn kan tó ń gàjẹ́ ni o. ta ló bẹ títí wá jẹ́ àwọn bóyá mo máa rí voice note títí àti ti wo jẹ́ play kan mi ò pọ́n wèrè lé mọ́ lọ́jọ́ tó ti pa bàbá ọmọ mi yẹn lórí wọn jà mí lólè ẹ má máa pa èèyàn ẹdẹ má máa ṣe bí ẹni gapá ẹ tó máa gapá bàbá ọmọ mi nígbà tí wọ́n fún ní wọ́n fún ní slot bàbá ọmọ ẹmí ẹmí grandpa tó bá ti ní wọ́n fẹ́ fún wọn ní ọba náà wọ́n fẹ́ kọ́ ọmọ ṣe politics wọ́n fẹ́ kọ́ ọmọ ṣe politics àwọn politician ló ṣe ìpapà ló pọ̀ ọmọ dànù fún wọn pa tó wá forúkọ mi sí Auto Bọ́lá kí bébí mọ kíní kan ẹ máa ṣe ìkà tán ẹ máa máa gapá níta kí la kọ òṣì gan owó tó yẹ pé tó bá lọ yẹ̀dí yín wọ̀n sí i aṣáájú nǹkan tí mo rí pé lẹ́nu jẹ́ mẹ́ta mo ti mi ò ṣe bẹ́ẹ̀ náà láìkí dáàdì mi mọ́ ọlọ́run gbọ́ torí pé nǹkan tí wà tí mo ti rò pé wọ́n máa ṣe wọn àwọn náà wọn wọn tẹ́ sójú anybody wọn àwọn àwọn náà wá fẹ́ lò èlò ẹ wọ́n lówó don't be like o gbúdọ̀ jẹ́ téèyàn bá ti jẹ́ president o gbúdọ̀ àti jẹ́ the richest kò gbúdọ̀ wà nínú ọpọlọ yín kẹ́lẹ̀ come out good my daddy i tell you the truth ẹ wo iye ìpè tó ń ṣe fún nígbà tí mo wà lórí bíbá ẹ tó bá ti like wọn báyìí wọn ò ní fẹ́ ṣé kemi yẹ bi wà kemi báyìí kémi máa sọ pé mi rówó o gbàtó ó kù díẹ̀ ó kù dẹ̀dẹ̀ báyìí wàsíù àti gbogbo wọn àtàwọn gúrùpù wọn tó ń fẹ́ ṣe kí ni báyìí wọn kàn ní wọn kọ́kọ́ gbéṣẹ́ ẹ wọn ní kémi kúrò kí n má sọ̀rọ̀ aṣáájú mọ́ lẹ́yìn aṣáájú èmi mo kọ́kọ́ gbé lógo wọn sókè wọn wá fẹ́ gbé lọ sọ́dọ̀ wọn fẹ́ gbé ìjẹyẹ fún fún ẹ sábọ̀dù ni èmi ni mo ṣé èmi ni mo ko aṣáájú mo ò ní lọ́kàn pé di president wọn ni but mo dẹ̀ sọ pé iṣẹ́ kan wà tán máa bá wa ṣe bíi pé kí orílẹ̀-èdè nàìjíríà kó lè dáa torí pé wọ́n máa ń gbé àwọn refraf tá a máa sọ pé wọ́n gbé wọn sókè náà person like that is good kì í ṣe àwọn tó máa gbé dókè tán tó máa gbàgbé gbogbo àwọn mẹ̀kúnnù he always remember mẹ̀kúnnù yes ṣé àmọ́ pé torí ẹ̀ náà ṣe kọ́kọ́ ṣe nígbà tó ń ṣe tán jẹ́ ẹ̀ náà sọ pé let the poor breathe but n sìn ó dàbí pé àwọn náà fẹ́ máa ṣókì poor mi ìdẹ̀mọ̀ sá àwọn poor gan gan mm. ọlọ́run má ṣe one poor tó yá wèrè ọlọ́run má dẹ̀ ṣe one poor person jẹ́ ń wò bóyá máa ti ẹ̀rá dẹ máa rí ṣé òun títí àbó òun òun wàsíù wọ́n plan fún ẹ wàsíù yẹn wọ́n máa rí ẹbí ọ̀dẹ̀ wọ́n máa tún gbéyàwó wèrè kan mọ́tò ló máa pa yín dànù things that dey fear don't forget God has no respect of anybody. amani the money we are not going to give you wọ́n gbéṣẹ́ Akíndélé wá kó tó di pé wọ́n gbéṣẹ́ akíndélé wá ń gbà yẹn gbogbo àwọn nàìjíríà oyè àwọn celebrate kò sí kankan tó support akíndélé ọmọ kan ní london lamẹ́ríkà bẹ́ẹ̀ náà bá pè ló bá pè mí ọmọ náà bá bẹ̀rẹ̀ sí ṣe yàmàmá ẹ kí mi jọ kí n máa bá àwọn support akíndélé kí n jọ mo lákíndélé ò lè wọlé mi rẹ̀ kí n support ẹ̀ tí mi ò gbé mi ò ṣe bánà fún sanwó o but níbi tí sanwó-olú wà tó dẹ̀ jẹ́ apc tó dẹ̀ pé aṣíwájú ló mo ní kò ní lè possible o ẹ má máa gbé nǹkan tí ò ṣẹlẹ̀ mo dẹ̀ kọ̀ ìgbà tó dẹ̀ yá wọ́n wá bẹ̀rẹ̀ sí gbà tó ń rí pé mo kọ̀ yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ń gbéṣẹ́ aṣíwájú wá because wọ́n wò pé táṣíwájú bá ti wá wọlé eventually ó gbúdọ̀ ṣe ìdájọ́ fún mi aṣíwájú yẹn èmi ni mo gbé sókè ó gbúdọ̀ dojú ìjà kọ mi and aṣíwájú did I know it's everything. mo mọ it did táwọn ẹ̀ bá tó ń tẹ àwọn tó ń ṣe kíní fún ẹ tó ṣe mọ̀ mo mọ̀ now I know <laughs> I know. wọ́n fẹ́ kí of recent gan tó máa sọ pé a ti jẹ ọ̀dà lọ́dọ̀ tẹ ọ̀dọ̀ Wùmí o bóyá wọ́n ti rò pé àṣírí Wùmí fẹ́ tú wọ́n wá sọ pé ṣe rí pé ó ń support ẹni tó pààyàn àwọn according to story tẹ sọ lórí bíbà àti àlá tí mo bá lá bẹ́ẹ̀ ni tí Wùmí tí ọmọ yẹn bá kú gan tó ń gún ọmọ yẹn tó bá yẹ pọ́n gun kí ni wọ́n kí ni wọ́n sọ pé kó ń rọ̀ṣì lọ sí fún kí ni wọ́n sọ pé kó ń lọ gbé ọmọ yẹn kó gbé kúrò tí wọ́n fún wọn ní kinní kan nígbà tó dé police èèyàn pé kó ń sọ pé kó máa gbé lọ tí wọn ò gbà tí wọ́n dẹ̀ sọ pé kán lọ rush kan lọ sí ṣẹ́wù mi ló máa máa pàṣẹ yẹn. okay ne zip. evil are too many in our system mo fẹ́ wò bóyá máa rí. Amen. to bí ó máa tó twenty minutes. mi mo ṣe lè gbà wá sí mọ́sí èmi náà bẹ ṣe ń wò mí náà èèyàn náà kékeré kan lọ́dọ̀ wa náà. kóṣùnà ok ẹni tó wá ẹni tó wá nípa ti mọ̀rín lélẹ̀ òun wọlé lélẹ̀ ẹni tó wá bẹ̀ tó wá bẹ̀ mí nítorí ọ̀rọ̀ mọ̀rín pé kí n jọ kí n má wá fún mọ̀rín ẹ̀lẹ́wà fẹ́ máa ga pásì mi abẹ́ ìyá òrìrì torí ẹ̀ ń tẹ́ wo gbogbo ogun tó ń jà Facebook yìí sàn tó ṣe ń go after pásọ̀ yẹn náà àwọn PDP náà wà nínú àwọn tó máa ń ṣe kiri yẹn yóò sọ pé àwọn pásọ̀ yẹn dá o but ṣó ẹjẹ́ ń sọ tòótọ́ ṣé tó tóbi rẹ̀ ló gbọ́ wọn ń kọ̀ wọ́n kàn wò pé torí ẹ̀ ń gbà tí kú ẹ̀yin rò pé lásán ni Akérédolú kú ni ìgbà tó kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ wọ́n ní wọ́n ń fún láàgbò kan tíyàwó ẹ̀ máa máa pariwo pẹ́nìkan gbàgbó wá gbogbo àwọn ọmọbìnrin yẹn ni wọ́n rán káàkiri wọ́n á gbóògùn lọ fún ẹ pé kó o mú jẹ àwọn partner in crime kírímìnà ni àwọn jésìbẹ̀ ló máa ń ṣe ìyàwó áàbù. since the day i send up you know and because that time yẹn mo ti sọ̀rọ̀ Wàsíù already Wàsíù máa máa fẹ́ gbogbo ẹni tó bá ti súnmọ́ mi kẹ́nìbọ̀dì máa support mi kristo yẹn máa ní kó má wà interesting gbogbo àwọn tó bá ti fẹ́ máa tẹ̀kẹ̀ bí interesting story i break gbogbo ẹ̀ down break gbogbo ẹ̀ down break gbogbo ẹ̀ down mo lè sọ fún yín authoritatively pé bọ̀bọ̀ tí i mean gómìnà Lagos state tẹ́lẹ̀tẹ́lẹ̀ aṣíwájú náà wọ́n lè má mọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ wọ́n nà kí wọn wọ́n sì máa lu aṣíwájú láti ja ìjà wọn of recent ṣe mọ̀ pé àwọn tó wá sọ́dọ̀ mi tí mo tó torí bẹ̀rẹ̀ iṣẹ́ àti wọ́n ti ń fún mi ní wọ́n ní pé Wásílà kú ọmọ tèmi ò wá síbí ìwà ìwà kú àdàbí tó bá ti jẹ́ pé mi mo pa Wásílà ẹ̀ Wàsíù Wàsíù tó bá fẹ́yàn tó máa fi ṣe tó bá ti bọ́ ti sọ̀rọ̀ sí ẹ àbí gbogbo yín tẹ́ wà nínú ẹgbẹ́ òkùnkùn yẹn kí irú dino yẹn náà tó wà nínú ẹgbẹ́ dino wà nínú ẹgbẹ́ òkùnkùn dino wà nínú ẹgbẹ́ kókó dẹ̀ máa sọ pé òun ọmọ ọmọ ọmọ ọmọ kéré kan fètì kan tó bá di lóyún ló máa sọ̀pọ́ọ̀tì àwọn chọ́ọ̀chì kan torí pé ó fẹ́ máa rí wọn lò ó rí àwọn yẹn lò a máa máa dìde àwọn kan jù ẹ lọ ẹjọ́ lọ́hùn lọ ni èyí tó bá fún mi lówó nínú yín kó wá ṣàlàyé Wàsíù àmọ́ abòsí pò ń lówó ó jalè tó bá lówó kí ló máa gbalẹ̀ mí fún kí ló máa jà mí lólè fún ó lè ẹjẹ ní ọba dání àwùjọ ká sọ pé kò dá kọ́lé spele spade spade jọ kẹjẹ ká gbọ́nà bo àwọn èwo ṣẹrẹ ni voice note tí ó wà lọ́wọ́ mi sìn London ló ti pè padà ẹjọ́ Fáyọ̀ṣe ló gbé wá mi ò sọrí torí Fáyọ̀ṣe ò ṣẹ̀mí tẹ́ bá gbọ́ gbogbo ọ̀rọ̀ tó sọ nípa Fáyọ̀ṣe tí n bá sọ ní tí n bá sọ ìyẹn picture àtorúkọ àti nọ́bà ẹ̀ wà níbi tó fi pè mí láti Amẹ́ríkà tí n bá sọ this 2019 ẹ gbọ́ kí n jáde wá kí n wá sọ̀rọ̀ Fáyọ̀ṣe ń bí the same Fayose yẹn ẹ gbọ́ kí n jáde wá kí n wá sọ̀rọ̀ ẹ̀ kò sí tó kàn mí lára àwọn politician yẹn náà ló máa gbé ohun yẹn sọ ẹnu ẹnìkan a ní kó lọ ṣe ẹnìkan ló lè jẹ́ ẹnìkan ló bẹ̀ wúmà yìí kò dẹ́ ṣe fún mi ló wà tẹ bá gbọ́ nǹkan tó sọ ṣe gbọ́ pé kí n sọ rí torí kò ṣẹ̀mí Fayose ò ṣẹ̀mí ṣó ti yẹ so this is what they do so ìwọ tó o bá dẹ̀ gbọ́n bí ejò kò níwà tútù bí àdàbà wọ́n máa lárí ẹ̀ mọ́ gbogbo wa máa ní wọ́n láìkẹ́ sínétọ̀ ń bá ẹ sọ̀rọ̀ olórí burúkú kan bá ẹ sọ̀rọ̀ ẹnìkan wà ń pàwà ṣó ó ti gbé ẹ dé pàwà yẹn téèyàn bá lọ́ọ̀fẹ́ téèyàn bá lọ́ọ̀fẹ́ ẹ tó bá lọ́kọ ṣé ẹnìkan máa sọ fún mi pé don't come yet don't come to Nigeria á dẹ̀ máa bẹ̀yàn níbi ìbàgbé kan pa ẹ́ síbí ṣó ní ìdìrí ọkàn máa ń tọ̀ ẹ jẹ ṣé bí dò ṣe wà yẹn kò ní obìnrin ẹ̀sà náà ni ẹ̀sà ẹ̀sà ní gbogbo ẹ̀ wọ́n ní iṣẹ́ àti Chicago mo kọ̀ wọ́n pọ̀ ń o. okay this is another woman ṣé woman yìí ṣé lèyí ló ti kú àbó nǹkan ìkan tó ló kú lórí Facebook ń gbà yín kí lórúkọ ẹ o ṣé àga àga àga mrs kiri kan ó máa pè ìyànà ìkànnì rí yẹn àwọn ìyá wọn yẹn gbogbo ló wà lábẹ́ kinní tó ń máa ṣe àwọn ló wà káàkiri tó ń síwìn kiri yẹn èmi lè fẹ́ máa lo gbogbo gbogbo wọ̀nyẹn fún you don pass that level. ok eléyìí wọ́n ti deport ẹ̀ dànù. wọ́n ti deport yẹn yẹn sọ pé wọ́n ti deport bọ̀bọ̀ yẹn ti. ok ọjọ́ tí ẹsàbọ̀dù ní kí wọ́n wá àti àwọn gúrùpù wọn wà tó ń jọba papọ̀ tó ní kí wọ́n wá interview mi lọ́jọ́ sí BBC News Yorùbá tí Wàsíù ṣe interview bẹ́ẹ̀ tó lóun ò rí mi rí òun mọ̀ mi rí nígbà tí Kọ́lá Adénúgà tó wá mo record every kedemti mo sì níbí

èpè burúkú burúkú dẹ̀ ni ó máa ń wà lẹ́nu gbogbo wọn torí wọ́n mọ̀ pé wọ́n ti gba owó láti ṣe kà fún ẹ so that you can shut up your mouth àdúrà àgbọn tí bá tún gbà tí wọ́n tún ní kí n stop <laughs> ẹ ní ṣoríire. mo mọ̀ was doing. bẹ́ẹ̀ni. Wàsíù nìyẹn. Wàsíù nìyẹn lẹ́yìn tí ó sọ pé òwò mọ̀ mí lórí TVC news ni o òun ló ń sọ pé mi ò ṣẹ̀hún yẹn pé àjà òun Wàsíù ló ń sọ̀rọ̀ yẹn o. òun ló ń sọ̀rọ̀ yẹn o. mo ń bọ̀ yẹn lọ́wọ́. ṣẹ́tìrì amẹ́ríkà yìí náà àti gbogbo wọn tó bá ṣe pé àwọn bróda mi kan láti amẹ́ríkà gbogbo wọn àwọn ni àwọn ní dementia. mo ń bọ̀ kò sí nǹkan tí wọ́n ti ṣe.

ṣe ti gbọ́ àwọn ló máa wá àwọn ló máa lọ sọ́hùn bọ́n ṣe pé yẹn wọ́n pè é pé bí mo ṣe bú Pasuma yẹn ó ní kí n kọ̀tínú kí n máa bú sí i ṣó ti yé hmm, ó lè jẹ́ lára àwọn tó bá ti ní ìṣù pẹ̀lú ẹ̀ ṣe ni bó ṣe pè tó ń give testimony pa Paso mo ní kíní gan oríṣiríṣi mò ń bọ̀ tí kíní ni mò ń wá sí i mo ti lọ sókè jù ṣe rí bóbìnrin dẹ̀ ní gbogbo àwọn tó pọ̀jà tọkùnrin tẹ bá dẹ̀ wo ọkùnrin wọ̀nyí àwọn tó kàwé àwọn tó ṣe dáadáa tẹ máa ti rí voice wọn máa kẹ ọ̀hún báyìí ní bí pé ayé wọn ti bí pé ayé wọn ti kọjá báyé <laughs> wọn dájú ju bẹ́ẹ̀ ọmọ ṣe rò wò ó ohun wọn báyìí máa rí ohun yẹn wàá máa rò pé olówó tó ń ṣe báyìí ni <laughs> ohun wọn gan ò jágere àwọn àlékò Dangote ohun wọn jágere gbogbo àwọn olówó àgbáyé wo wọn máa jáde bá máa kẹrùn ni wọn máa pòpò òṣì wọn change voice everything báyìí wọn pò ìlú. lóye bá ṣe people. ṣe lára story prophet yẹn náà ni ẹ ṣe rí ṣe gbọ́ pé lára prophet ṣe rí pé lára ló ń dá nìkan owó míwá ẹnìkan náà pè mí tó sọ pé kí n má dá sí máa ń dá jẹ owó so tó o bá gbowó nàìjíríà do you know what àwọn politician ló máa ń ṣe kinní yẹn náà máa ní ẹni yẹn tó bá ti gbowó báyìí ó máa ń dá jẹ wọn ní kò fún yẹn irú bó tèmi bá rí ní Canada ń sìn lọ́bàá bàtà yìí pé mo lọ ya mo gbúdọ̀ share fún àwọn nàìjíríà ń bẹ̀ tí n bá ti share fún wọn máa ní mo ń dá do you understand àwọn gbogbo wọn ṣe máa ń bò sí pé eh, I will give you money I will give you money I will I'll give you money wọ́n máa sọ síta pé wọ́n ń fún normally ìjọba ìlú ló máa ń fún àwọn èèyàn lówó but they now want you to be carry the responsibility of àwọn politician lọ́wọ́ àwọn nídìí ẹ̀ ṣe rí ìyàwó sọ tí obìnrin ohun ẹ̀lú yẹn àbóhun ẹ̀kọ́ ohun ìyàwó sọ tí obìnrin bò mí need láti play yẹn kì í ṣe mo fẹ́ play mò ń bọ̀ nítìdí. eléyìí tó wá tó rẹ̀ǹtì lé lọ́wọ́ mi gbà tí ò fẹ́ sanwó lé torí pé wọ́n ní kó wà mẹ́nẹ́jà àwọn olówó gbó tó ṣílẹ̀kùn fún lè ń gbà yẹn wọ́n fẹ́ fún ló tó bá ti fẹ́ fún ọ tó bá fún ẹni yẹn lówó wọ́n ní kó lọ bú mi tó bá ti lè bú mi wàá gbowó gbogbo ẹni gbowó lónìí àwọn tó gbowó lónìí tábàkùn ń wẹ lómi ìgàn ṣe bí jọ́sìn sì mo tún sọ̀rọ̀ fún Lucas bọ̀ wọn ò nídìí ọ̀rọ̀ mi gan bọ̀tẹ̀ inú kò máa ń ṣe mí ni wọ́n ní kó wá bú mi tó bá ti gbowó tán wọ́n fún wọn lówó ẹ máa kúkú oró lásìí France nìyẹn ti ń pè mí ní two thousand and twenty. èmi ẹ mọ̀ mo fẹ́ bèrè lọ́wọ́ yín kí ni èdè please ẹnìkan dìde. Um, London náà ni òwúgbọ wọn yẹn o mo kọ́kọ́ fẹ́ bèrè. Bèrè... ṣe gbọ́ April eighteen two thousand and twenty April eighteen that's four and a half years ago April eighteen around five thirty thirty eight a.m. aago márùn-ún aago márùn-ún àbọ̀ Canada that's be around ten thirty Nigeria ilẹ̀ ò tí mò ń bí o wọ́n máa pè mí màá gbé kọ́ mi ìgbówó ń bẹ̀ o ìyá ó sọ títóbi rẹ̀ mi fi yẹ̀yẹ́ ẹ̀ mi ò sọ pé mo ń fún lówó i give tẹ́mi ò tẹ̀ sí ìmọ̀ bọ́n ṣe ti understand kí n tó wá sórí bíbà ni mo ti ń gẹ́ má gbọ́ o ẹ jẹ́ àgbọ̀. ó ti ó ti pè mí tẹ́lẹ̀ ó lóun fẹ́ gbé ó lóun fẹ́ pè kó wọlé pé a máa jọ ṣe three way call. okay ma. ó ní ó kàn jẹ́ one of the worshipper but kò fẹ́ kí repetition bàjẹ́ kò wá fẹ́ kán rí òun pẹ̀lú sọtí rẹ̀ ń gbà ẹ máa gbọ́. mẹ́ẹ̀sì wo ni mi ì tiẹ̀ dárúkọ ẹ̀ gan nígbà yẹn àwọn yẹn kàn fún mi ní information màá dẹ̀ post ẹ̀ sórí ọ̀dọ̀ mi màá dẹ̀ kàn kọ́ sí lórí mi ì tiẹ̀ mẹ́ni tó ń jẹ́ tó fowó mọ̀ ṣé ẹ rí gbogbo wọn ẹ jẹ́ ń sọ àwọn tó ń rè nísìn tó fowó mọ̀ àwọn PDP yẹn ṣe rí àwọn PDP wà àwọn náà àwọn tó ń ba iye pásọ̀ jẹ́ máa rí pé àwọn APC wọ́n máa actually máa bìlí pé aṣíwájú ló ń bayé wọn jẹ́ torí nǹkan tó ń gbé wá sọ́dọ̀ tèmi lèmi ń sọ yìí ó ti yé ẹ máa wò wọ́n àwọn ọmọ ìlàjẹ tó fowó mọ̀ ìlàjẹ ni èyí tó máa ń dájọ́ ikú fún wọn tó ń pè ní méjìbẹ̀ tán mákọ̀sì àbí mágọ́ọ̀tì ìlàjẹ ni tí mo wọ́n nù jẹ́ pé kó gbé orúkọ Alhaji Dangote kó lẹ́nu ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ simple as that mo ní pé Eh, Maureen ìlàjẹ ni Bukky Jesse ìlàjẹ ni Odo state ni òbọ̀tì ìlàjẹ ni wọ́n group of ìlàjẹ go and see them now ìlàjẹ náà ní kí lorúkọ bọ̀bọ̀ tó wà lamẹ́ríkà mo ti ń gbàgbé rúkẹ́ hmm. kí lorúkọ ẹ̀ tó kàn tẹ́sí yẹn take it back ìlàjẹ so ìlàjẹ àti àjẹ́ ẹ má wà fún mi o torí mo ti ń gbọ́ àwọn kan ó máa tẹ̀ sójú ẹnìkan yá máa yá àwọn tó bá bẹ̀ níṣẹ́ lè máa jáde fún i have orí wọn kórópọ̀ wọn wà lọ́wọ́ mi má fọ́dà nù Canada ni wọ́n ń pè bí <laughs> àwọn tani neighbor tàwa ń bí Amẹ́ríkà ni ta ló tún súnmọ́ wa United Nations is wọ́ọ̀ṣì ṣe gbà bẹ́ẹ̀ dáhùn ẹ jẹ́ ká play ẹ̀ wọn ò fún mi lówó wọn á kàn déédéé jí ẹ nídàájí wọ́n máa gbéṣẹ́ ìwèrè ṣe báwo ni wọ́n gbé GoFundMe sí gbogbo wọn pátá ni àwọn owó tó kó yẹn ni wọ́n fi owó yẹn sponsor terrorist ni wọ́n dẹ̀ ń kówó sí GoFundMe wọn èwo ni wọn kówó fún ni wọn èwo ni ògbówó tẹ́mì ṣẹ́mọ̀rí ni wọn ọ̀dáwó sí lọ́dọ̀ wọn àtàwọn tó ṣe gbogbo kí nígbà tó máa bọ́ rí Facebook èwo ni wọn ò ní sanwó fún but let me tell you the truth the APC part of APC are there àwọn tó ń bá ṣíwájú jà ń bẹ́ẹ̀ gbogbo àwọn APC tó bá ṣíwájú jà gbogbo pátá ló darapọ̀ mọ́ ẹgbẹ́ yẹn náà Oh torí mo mo curse everybody wọn ni torí ẹ wọn they said they hate me <laughs> the way what I've done now you are telling ń ṣe I want àwọn tí ó tẹ́gbà ti bà ń ṣiṣẹ́ àṣírí ẹtì torí mi ò fẹ́ kó lóòtítọ́ kú sípò kà ọlọ́run ò dẹ̀ lè gbà láyè kò lè gbà wọ́n láìláì láti gbẹ̀mí mi for what mo sọ tòótọ́ ẹgbẹ́ rọ́ wá fún mi kì í ṣe pé ẹ tún fún mi lówó tẹ́ bá fún mi lówó sì máa ṣe pẹ́nu mi tẹ́ jẹ́ dòdò mi ì lè sọ e eh, ni fun mi lówó ẹ máa sọ pé ma ah, ní fún ẹmọ lori máa ma rí lórí ọlọ́run máa sọ yín di kẹ́tẹ́kẹ́tẹ́ ọlọ́run ma sọ yín di ràkúnmí ọlọ́run máa di tí o ma ń n'i ní ní kìíní tí wọ́n fi ń ni Dubai to ma ni ti rí pé mo sọ lẹ́ǹkan ìtàn gbé fún mi yẹn ni n gbé wá gan táwọn míì bá gbé nǹkan wálẹ̀ wọ́n á gbé sókè wọ́n á gbé wálẹ̀ tó bá ti fún wọn lówó tèmi wọ́n kàn máa flag page mi wọ́n tún máa halẹ̀ mọ́ mi nígbà owó ni wọ́n máa ń fún wọn tó rẹ̀ náà ṣe máa ń go after people wọ́n máa ń gbé ẹni ẹnu kan ṣáṣáṣáṣá kò sẹ́ni tó lọ́rọ̀ mi lọ́wọ́ torí orí òtítọ́ la dúró sí ṣẹ́nìkan lè sòótọ́ tí ò bá mọ̀rọ̀ ọlọ́run tí ò bá dẹ̀ níbẹ̀rù ọlọ́run tó lè sọ̀rọ̀ irọ́ ló máa hunjọ fún yín a tún máa claim pé òun sọ tòótọ́ rọ̀ mo ti sọ fún mẹ́tìbẹ̀ tán mo tún sọ nìyẹn kí ìlàjẹ kẹ pé mílíọ̀nù lórí bíbà you can't do ẹ lè ṣe anything ó ti yé ìgbà kan náà wà tí mò ń speak fún tó jẹ́ pé wọ́n fẹ́ dín aṣíwájú jẹ kì í ṣe pé mo fi purọ́ mo speak fún wọn náà ẹ jẹ́ agbó ilé ìjà rẹ̀ gbogbo wọn yẹn ló gbogbo wọn yẹn ló dá Facebook rò you know some people ibi tí wọ́n burú sí ni pé. To, should I tell you the truth àwọn tó ń ṣe nǹkan yẹn wọ́n máa point into another person àwọn tó ń ṣe kinní yẹn gangan wọ́n máa nawọ́ sẹ́lòmíì òun ló ń ṣe. adúpẹ́ sà ẹjọ́ sà tí ẹjọ́ ṣe lè yín fún mi ẹ má bínú sà kí n lè mọ̀ pẹ́yìn lọ sọ̀rọ̀. ok tó fowó mọ̀ ok sà. So nígbà tí mo gbà tó fẹ́ election. Yes sir. ṣe gbọ́ sí i ṣe fẹ́ kí n play ẹ̀tọ́ kò nídìí torí ó gùn ó tún ní part two àbí tẹ́ bá fẹ́ kí n play ẹ sọ pé kí n play nígbà tó fẹ́ ṣàlàyé bó ṣe fẹ́ bó tó fẹ́ contest election bó ń ṣe lọ síbẹ̀ yẹn ààbù náà kì í ṣe pé mo jáde wá sọ pé orí yín burú o sínétọ́ dí tó fowó mọ́ o mo kàn sọ pé àwọn èèyàn kàn sọ fún mi pé àwọn eléyìí lọ ṣọ́ọ̀ṣì àwọn nígbà táwọn dẹ̀ ní problem nísìn kò dá sáwọn mú ẹ jẹ́ abúlé ẹ̀ka gbọ́ pàtí lè let us play this and hear the part. seven churches to pray. seven churches to pray. ó ń sọ ó ní kì í ṣe ṣọ́ọ̀ṣì ó wá dín sí ó dìnnà yẹn ni o ó ní kì í ṣe ṣọ́ọ̀ṣì kan lòun ti gbàdúrà pé seven churches lòun lọ ìyẹn mi pé kò ń ṣe dandan kóun help ẹ ló ń sọ yẹn. Yeah, that's the best way. Mm-hmm. ẹ̀gbọ́n ó wà ní power yẹn o ó lóun ò lè lọ sí lọ bá president nàìjíríà kóun sọ pé báyìí báyìí báyìí meanwhile títí ẹbọn tó sùn mí sí kóòtù yẹn bó ṣe pè mí tó gbé sí kámẹ́rà pé kémi póun pé kí n bá ọmọ buhari sọ̀rọ̀ <laughs> ọmọ buhari mo dúró mo tó wò pé mi ó dẹ̀ first time tí àti jẹ́ǹpé láti ń jọ ẹ̀ tó kọ́kọ́ gbé kámẹ́rà sójú mi tí mo rí pé ẹ tó ń sọ̀rọ̀ rèé ni mo tó mọ̀ pé àdúdù ni wọ́n o wọ́n léyìn o wọ́n rí báyìí o ó ti yẹyìn bẹ́ẹ̀ ọlọ́run ló dá wọn o ṣó ti yẹyìn mi ì rí wọn rí akọ̀ máa ń sọ̀rọ̀ ni mi ì rójú wọn mo dáàrí píchọ̀ wọn lórí mídíà ṣùgbọ́n jẹ́ mọ̀ pé píchọ̀ táwọn èèyàn máa fi ṣe dp ó máa ń yàtọ̀ sí bó bá ṣe rí mi ì ní wọ́n bá dò tọ́rọ́ ọlọ́run ló dá wọn mi lè dá kọ̀ọ̀kan ìyà burúkú ìwà burúkú tó kàn wá nù wọn tó ń ṣe desperate tó ń dẹ̀ máa ń ṣèkà fún others ni mo ṣe ń sọ̀rọ̀ yìí ẹ gbọ́ o tó lòun ò lè lọ sọ fún president àbí vice president ẹ máa gbọ́ o <laughs> torí vice president gan mi ò borúkọ wọn jẹ́ o kì í ṣe bí borúkọ wọn jẹ́ o nítorí CAC ṣe ẹ gbọ́ pé sọ pé òun náà lọ CAC mi wàyà nú òjò náà undernet òun fight ara ẹ̀ ṣe ẹ mọ̀ pé lòun lọ kérúbù ta ló dẹ̀ ń ṣàkóso kérúbù tó fẹ́ gba kérúbù kan tó ń gbowó kérúbù Àjàyí ni. CAC tí tó wo mọ̀ dárúkọ ń sìn wá ẹ̀yin ọ̀tá mi àwọn ọkùnrin tó mo pàdé lọ́nà ẹ̀yin ọkùnrin Nàìjíríà kì í ṣe gbogbo yín o ẹ̀yin kan ẹ̀yà ọ̀nà ẹ̀yà ìkà Ọlọ́run gbọ́ kòkò èmi ò kàn ń pààyàn ni tí ìbàjẹ́ yẹn tó bá gbọ́ pé obìnrin kan pa ẹnìkan báwo yẹ ká má má dá sí ni fún ìwà burúkú tẹ́ ti wù fún yàn CAC yẹn àwọn CAC wọ́n ṣe máa pè nìyẹn bọ̀tìbọ̀tì wọ́n á pé mi ìbúdọ̀ dá sọ̀rọ̀ yìí pé ó ti máa ń dá nìkan jẹ owó kí wọ́n máa fi wọn títí wọ́n máa fi títí ibẹ̀ yẹn wọ́n máa fi gbin àgbàdo ní wọ́n máa kó dọ̀tí sí last wọn ní àgbàdo wọ́n làwọn máa kó dọ̀tí sí last house wọ́n làwọn fẹ́ máa fi ṣe àtàn ṣọ́ọ̀ṣì ẹ̀yìn ah, mo sun ẹkún mo wá mo sun ẹkún ojú mi fẹ́ ọ̀tá mi fẹ́ yọ ẹja máa gbọ́ lọ. torí mo béèrè question lọ́wọ́ ọmọ tó ẹni tó pè yẹn pé kí ló dé tí ò dá sí òun lè ṣàṣírí pé ó ń give excuses ẹ kì í ṣe ònìkan ló gbàdúrà fóun òun lọ sí CAC òun lọ kérúbà kerosene òun lọ sí ọ̀dọ̀ tiẹ̀ náà òun dẹ̀ tún lásídẹ́ǹtì kò wá wo òun náà kìnnìkan kìnnìkan ẹ ṣáà máa gbọ́ lọ wọn ò tí ì jọmọ pé kó tó di pé lásídẹ́ǹtì o kẹ́ lè mọ̀ ṣe gbọ́ ó lóun gan tó àkíyèsí pé kí ló dé tó máa lásìdẹ́ǹtì tí ò lè wáyé ojú sóhun kó òun béèrè lọ́wọ́ ẹ̀ pé òun gbé ṣe gbáṣàwo ìyẹn mi pé ó ń revenge ni tán bá ba ti èèyàn jẹ́ wọ́n máa sọ fún ṣóṣíyé tí kọ̀ọ̀kan bá ṣe wọ́n wọ́n fẹ́ kí wo mọ́wọ́ wo mẹ́sẹ̀ o wọ́n máa wò ó torí wọ́n máa máa fi guilty pé bóyá torí ibi tóun ṣe fẹ́ nìyẹn bóyá ó gbàdúrà fún òun òfun lówó òun ṣe dáadáa fún ṣọ́ọ̀ṣì ẹ̀ mọ́ òun jojú ẹ̀ ńgbà tó ń dé power tán bóyá òun lòún ṣe lásìdẹ́ǹtì so tí kọ̀ọ̀kan bá ṣẹlẹ̀ sóun náà àjòjú ẹ̀ sí ọ́nísà they do evil ẹ máa get sense ní nǹkan sọ. so it's a very controversial case. yes. àwọn àbúrò ẹ̀ mo dẹ̀ pé mo dẹ̀ kò pé ìyàwó ìyàwó lòun pé kò dáhùn ó lòun máa ń pe àwọn àbúrò ẹ̀ àní gbogbo ìgbà yẹn ṣé bí wọ́n ṣe lo kàrímọ̀ yẹn mo lórí kan tán tún kọ lónìí wọn ló ń jẹ́ karasúkà àbí karisíkà wọ́n ṣe lo kàrímọ̀ yẹn ẹ̀sà lè bọ́n ṣe lo àwọn family tó tó bẹ̀rẹ̀ ńgbà yẹn nìyẹn everybody ló dà wọ́n nù bíi june twelve òun kọ́ ló gbọ́mọ o every gbogbo family wa bẹ̀rẹ̀ sí sọ àwọn ló iṣẹ́ torí ẹ̀ mo sọ fún yín pé tí bá ti ríṣẹ́ politician nàìjíríà nínú géèmù kan tó lọ mo ti mọ̀ mo ti mọ̀ àwọn gúrùpù tó wà ń bẹ and group wọn bọ́ ṣe wà yẹn wọ́n jọra tẹ́ bá wá rí APC àti PDP ọmọ ìyá ni wọ́n o àwọn PDP wọ́n swap báyìí wọ́n swap báyìí ẹ ti understand the same politician the same ẹ̀jẹ̀ ló rọrùn lẹ́jẹ̀ wọn nàìjíríà ẹ ti gbọ́ ẹ̀jẹ̀ a máa gbó lọ. ṣe gbọ́ ṣe gbọ́ sí i òun ni wọ́n send pictures mi èmi ò mọ̀ ó ní ṣe rí nígbà tó kọ́kọ́ dé sí i ẹ gbọ́ gbogbo nǹkan tó sọ ẹ ẹjọ́ yẹn òun ò lè sọ fún gọ́vnà òun ò lè sọ fún pírẹsidẹ́ǹtì òun ò lè sọ fún vice president meanwhile èmi gbà tó gbé kámẹ́rà sójú mi tó ní kí n bá ọmọ Buhari sọ̀rọ̀ táǹtì ti ti gbé kámẹ́rà sójú mi ọmọ Buhari lẹ́gẹ́lẹ́gẹ́ mo wá bẹ̀rẹ̀ pé ọmọ Buhari gangan ni ó lẹ́gbọ̀n Buhari ló bí àbábúrò obìnrin kẹ́lẹ̀ mọ́ pé ó dé ṣé mo purọ́ tí n bá ti mọ̀ pé they criminal they want to serve me pàápàá gbogbo ògbóró máa dàrú ju báyìí lọ sẹ́ẹ̀ mi ò play titi up to date mo play díẹ̀díẹ̀ but mi play àwọn ṣan ṣan ṣan ẹ mọ̀ nǹkan tí mo kọ́kọ́ sọ fún àǹtí nígbà tó gbé kámẹ́rà sójú mi wọ́n ní kí n béèrè nǹkan tí mo fẹ́ lọ́wọ́ ọmọ Buhari because i'm saying no to terrorist say no to killing wọ́n ní kí n sọ nǹkan tí mo fẹ́ lọ́wọ́ ọmọ Buhari wọ́n ní à pé kó jọ kán bá mi fi sọ tóbi rẹ̀ lẹ̀ pé kì í ṣòun ló ló gbé ọmọ ẹ ti gbọ́rú ẹ̀rì a ó bí mo ṣe wà náìsì tó èmi gan mọ̀ pé ọlọ́run kàn dá mi <laughs> ó dá mi láwòrán ara rẹ̀ tó bá sọ pé ó sì wa ní àwòrán ara rẹ̀ èmi ni <laughs> bẹ́ẹ̀ ni wọ́n ní ìbéèrè nǹkan tí mo nídìí mi nídìí owó kí business mi lè dìde ẹnìyẹn wá bèèrè lọ́wọ́ mi pé àṣé mi nídìí owó ni pówó ló yẹ kí n bèèrè mo ní à torí ẹnìyẹn kọ́ ló gbé ọmọ ni wọ́n kò parọ́ ọmọ ẹ ti rí ni ẹni tó bá dẹ̀ ti gbẹ́jọ ẹlẹ́jọ́ tiẹ̀ sílẹ̀ tó gbé tẹnilẹ̀ náà ọlọ́run máa bá mi gbé tèmi kò dẹ̀ ní fi mílẹ̀ torí bẹ́ẹ̀ kàkà kọ́ mọ olóore mi jíǹsì kò tó mọ̀nà mọ́ ló máa ṣiṣẹ́ mọ́lẹ̀ fún ọmọ ọlọ́run mi. gbà tó bá ṣe tán tí mo wá sọ òun yẹn tán mo wá ní òkè mo ní ìdí kó máa patronize mi ò mo ní ìdí mọ́tò o àmì mo kàn máa kóra mọ́tò lọ́wọ́ mi kémi náà lè bẹ̀rẹ̀ bísínẹ́sì nǹkan kan bẹ́yẹn ìyẹn lè ṣe rí títí máa ń ràn mí káàkiri ńgbà yẹn tó bá ní kí n lọ lẹ́yìn náà ní títí wàá sọ pé kí n lọ ná mọ́tò tuntun tuntun àwa lọ rà lẹ́yìn ó lè ní títí títí ẹgbó ní sèkú ó dèbò ló ṣe fún mi ọmọ yẹn fún lówó because i'm saying no to terrorism gbà yẹn ìjọba Buhari dẹ́ni mo dẹ̀ ń pariwo Nigeria government they are planning terrorism in the government of Nigeria òun dẹ̀ ló wà lórí power adẹ̀wà ń bí mo dẹ̀ ń pe United Nations of course ẹ̀rú bà wọ́n wọn àwọn èèyàn gbowó orí mi gbowó Wàsíù lọ gba àwọ́ọ̀dù ẹni pé mi mọ nǹkan tí mò ń sọ ni I know what I'm saying <laughs> Ben. I know what I'm saying kò sí ẹni tó ṣiṣẹ́ tí mo ṣe lórí mídíà yìí ọlọ́run dẹ̀ ló ṣe kì í ṣe mi kò dẹ̀ sí ẹni tó tún fẹ́ ṣe kó wá sọ ọ́ gbà tó yá sí gbogbo wọn àwọn tá a pè ní terrorist wọ̀nyẹn tó ń ṣiṣẹ́ fún wọn wọ́n máa sọ pé tó bá fẹ́ búra wọn sì wọn ni Abíkẹ́ náà ṣe terrorist Esabod náà Abíkẹ́ náà máa pè Esabod ní terrorist gbogbo wọn ti ń pera wọn bẹ́ẹ̀ Lizzy Anjorin gan pè Esabod ní terrorist ìyẹn náà Esabod náà máa pè wọn ní terrorist because they know that they are terrorists now do you understand what I mean? in tí mo fi sọ̀rọ̀ yìí ni wípé this uh, eh, uh, tó fowó mọ̀ ungrateful elements the wicked soul of, the, of this time. Evil politicians, one of the evil politicians that we have in Nigeria. Do you know what? Ó sọ fún mi pé nítòótọ́ òun ní opportunity ó dẹ̀ ní access sí president. Òun ní access sí vice president. Òun ní access gbogbo àwọn DSS everything. Pé bọ̀ tòun ò lè lọ bá anybody nítorí ọ̀gbẹ́ni yìí nítorí tó sọ tó bẹ̀rẹ̀ ó lóun ò lè lọ bá anybody ó ní torí pé èsè murder case ṣé àwọn tó bá fẹ́ campaign wọ́n bá fẹ́ ṣẹlẹ̀ tí wọ́n ń pààyàn <laughs> wọ́n ń pa ṣége tó bá gbọ́ pé wọ́n ń pa yéye àwọn ló ń jẹ́ bẹ́ẹ̀ politician nàìjíríà wọ́n ń pa yéye wọ́n ń pa yéye wọ́n ń pa yéye ṣé gbọ́ nǹkan tó sọ ó sọ fún mi ṣé mo tún wá purọ́ ẹ eh, ẹ eh, òun ò lè lọ bẹ́ẹ̀lì kankan òun ò lè gbé sọ́rí ìgbà tóun náà síìkì tóun lásídẹ̀ǹtì kò wá wòun lọ síbítù gbogbo ẹskísì tó gbé nìyẹn torí ńgbà tí wọ́n ti bá yé e, ṣé mọ̀ nǹkan tí mo fi hẹ́ẹ̀tì Esther Ajayi Esther Ajayi bó ṣe wà yẹn tí àwọn AFCC Nàìjíríà ò bá tí wọn ò bá yẹ̀ owó lọ́wọ́ wò ah, bọ̀dà káyọ̀dé bọ̀dà káyọ̀dé máa ṣẹ̀wọ̀n kì í ṣe rọ́ọ́ torí wọ́n máa rí bíríkì tí wọ́n máa yí mọ́ lẹ́wọ̀n tó bá yá ṣó ti yé yín nígbà tó ń jẹ́ẹ̀lì sọ sísóbìrì ẹ̀mọ́ kan tó sọ ó ló ti bọ́ kúrò ó ló ti bọ́ dànù kó lóògùn mẹ́sẹ̀jì ẹ̀ lọ́jọ́ sunday wọ́n ṣe jẹ́ẹ̀lì sọ sísóbìrì báyìí the next message tó máa tó máa sọ báyìí ó ló ti bọ́ dànù kó lóògùn torí pé àwọn ilé wọn fẹ́ gba gbogbo àwọn èèyàn mọ́ra gbogbo àwọn tó bá ti wà òkè nàìjíríà tó bá ti ṣiṣẹ́ tó wọn fẹ́ jókòó lé àdúrà àti ọ̀rọ̀ wo ló wà lẹ́nu wo ló wà lẹ́nu Ajayi mo béèrè ní ṣé ẹ gbọ́ pé lè confirm mi pé òun lọ sọ́dọ̀ kinní kan òun dẹ̀ lọ sí èsì torí pé ẹni yẹn kọ́ ó kéré sí nọ́mbà wọn tọmọ ọlọ́run bá lọ ọmọ kékeré báyìí wọ́n á parọ́ mọ́ ìyẹn kò sí nǹkan tó wọ́n ti ṣe fún mi ìyẹn náà máa ń fẹ́ gbà mí náà máa ń fẹ́ kí n embrace àwọn babaláwo ìgbà mi wọ́n lè sọ pé ọmọ ìyá àjẹ́ ni ọmọ kìnnìkan kìnnìkan <laughs> by their food shall know them ẹ̀yin tẹ́ tán pè yín tẹ́ ẹ̀ jẹ́ iṣẹ́ wo la bá lọ́wọ́ yín ògbólógbò àjẹ́ nẹ̀yìn àti èmèrè àjẹ́ tún kéré lẹ́gbẹ̀ẹ́ èmèrè èmèrè ara ń òun ni Àjàyí tó bá ti kówó jẹ tó kó Nàìjíríà tó ń gba gbogbo kan tó ń ba orílẹ̀-èdè jẹ́ ara ń ni wọ́n katapila and kakao mo sọ bẹ́ẹ̀ mo wíire àbí mi wíire mo wíire ẹ má dáhùn ẹ ṣáàjì má sọ̀rọ̀ mi lọ ẹni tẹ́mi ò mọ̀ rí mi ì mọ́ kọjá bẹ́yẹn o sọ́jí tó bèrè ẹ̀mí ò mọ́ kọjá bẹ́ẹ̀ tán ní kí n gbà àwẹ̀ àtàdúrà ló sọ mí sí jọ́nà èmi àti bébì mi ni gbogbo tó sọ fún mi tó ní bàbá ọmọ mi máa bẹ̀ mí kó bẹ̀ mí tó fi kú mo dẹ̀ spíkì fún torí ẹ̀bí rí ntọ́lọ́hun ò bá fi rán mi mi ní sọpọ́ lọ́run sọ torí àdúrà ni ọ̀rọ̀ tèmi ntọ́lọ́hun ba de fi wọ̀n mi má sọ pé ó fi wọ̀n mi ní ṣọ́ọ̀lẹ̀ mi ìmàmọ́ rí mi ò mọ tó tóbi rẹ̀ rí <laughs> ọ̀rẹ́ wọ̀nyí tó dẹ̀ jẹ́ pé òun náà àjálẹ̀ gúrùpù ló wà ó ti yé òun mà ló mà jẹ́ kí n mọ tó bẹ̀rẹ̀ mo wá gbé sórí mo speak wọ́n ní kí n bá ọmọ Buhari sọ̀rọ̀ ní tí mo kọ́kọ́ béèrè ní pé kán bá mi release ẹ̀ mi ló yẹ̀yẹ́ mi ò bọ̀ tí mi ò rí pọ́n mi lé púpọ̀ wọ́n dẹ̀ máa sọ fún náà ni pé ṣebí all of them don use you you know see they don leave you behind <laughs> let me tell you something there was a day i mean in the bible bible said to dáfídì ni ó sọ fúngbà kan ní ó máa sọ fúngbà mi á ní just be quiet hold your peace you will know i'm the lord ìgbà mi á ní stand up pursue overtake and recover back what they are stealing from you. It's not every time lèèyàn máa fi gbà mí ò and in pursue when God says start now you overcome you overtake the people who believe they don't kọjá ẹ̀ that is God for you. God is not the God we call is not a man that take bribe like you guys only. Bí a àjàyí ni mò ń sọ bí àwọn gbogbo wọn máa kóra wọn jọ wọn ní eléyìí la fẹ́ kó lọ́kọ níta bá ti sọ ló máa ṣẹlẹ̀ wọn ọ̀dẹ̀ lè gbàdúrà kí orílẹ̀-èdè nàìjíríà da kẹ́nà kọ́mínà mi wá da gbogbo nǹkan da ó lè nìkan ni wọ́n lè jà kán máa wọṣọ wèrè kiri kán dè bàtẹ́ mọ́sàlẹ̀ a máa ló ń búyàn ẹ̀yà wèrè mọ́ tilẹ̀ lẹ́nu. ní tó tiẹ̀ jẹ́ kí n máa tiẹ̀ hate wọn nígbà yẹn àtìgbà tọmọ ọ̀rọ̀ sọ tí ó bẹ̀rẹ̀ yóò pẹ̀lú nǹkan tí mo ti hate àjẹ́ pé Àjàyí burú Àjàyí ṣe wicked Àjàyí Àjàyí Ògìdì olùgidi ni kò ní kànga tí wọ́n máa ń jí kan olójú owó Nàìjíríà kú ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ wa lọ. Hmm. You say you are planning again <laughs> with all the problems you have caused for the system you are not yet tired. Ah a fi àwọn efcc àti gbogbo wọn tí wọn bá ti ṣe nǹkan tó right tó bá jẹ tán fi ilẹ̀ kan wá jẹ́ kẹ́ rówó sponsor wa mean, war against wa <laughs> àwọn èèyàn máa lẹ̀ wọ́n iṣẹ́ àwàdà la máa lọ torí bẹ́ẹ̀ you better face your work now hmm. Hmm. èmi ò mọ sọ́sọ́bì rẹ̀ rí o mi ì gbowó lọ́wọ́ ẹ̀ kò gbàdúrà fún mi o mo lọ ọbẹ̀ wọn ní kí n ṣe ṣọ́ọ̀rù mo dẹ̀ ṣe gbà tó dẹ̀ mú padà sékòó mi bẹ́ẹ̀ ni àwọn ọmọọṣẹ́ tó lọ àwọn tó wà níbẹ̀ tí wọ́n gbàdúrà fún tí gbogbo wọn ń give testimony ẹ̀ lóríṣiríṣi mi wọn wọ́n jojú ẹ̀ nígbà tó ní problem àwọn ló bẹ̀rẹ̀ sí sọ pé ó ní gbéraga kò ń kíyàn kò ń respect èèyàn mo ní à téèyàn bá ní gbéraga kò tó yẹn tá a máa tó torí ẹ̀ báyé ẹ̀jẹ̀ tá a máa tó torí ẹ̀ máa kàn ọtí mọ́ ni mo wà fún wa ló máa jẹ́ ọ̀rẹ́ jọ̀rẹ́ tó bá ní gbéraga ẹ̀dẹ̀ fi sílẹ̀ ẹ má lọ sí tẹ́rìtì ẹ̀ mọ́nà torí mi you know mo ní ẹ má lọ sí tẹ́rìtì ẹ̀ mọ́ mi life mi simple gan tí bá ti pé you are no good for me mi ní bẹ́ẹ̀ jà kódà tó bá ní gbogbo ayé lọ́wọ́ tó yẹ kó ló fẹ́ sì má tó máa lọ́wọ́ gbólóhùn lọ́wọ́ mi dé fún mi lànà kò mí Elédùmarè á dẹ̀ ṣe ó lè má jọjọ́ yẹn. mo ti challenge Esther Ajayi rí in this church we are still bringing Dangote in this church ó fẹ́ máa kó Dangote ó fẹ́ máa kó Alhaji Dangote jẹ ni ó lè wà náà àwọn tó ń fogun ja Dangote kọ́ balẹ̀ kó máa ṣiṣẹ́ fún wọn tó bá ṣiṣẹ́ tán àwọn máa ní wọ́n fún olówó lòun ló ń ṣiṣẹ́ fún àwọn ọdẹ ló wọ́n ń kọ̀ sí problem lábẹ́lẹ̀ láti máa fi ẹ̀ẹ̀kan eh, láti máa fi exploit èèyàn ẹ lajú yín open your eyes <laughs> ẹ jẹ́ a máa play orin ẹ jẹ́ a máa play voice kìíní lọ àyìn wò àyìn bọ̀ lórí ti kìíní o Wàsíù Àyìndé àti Títí Ebóni mo pe wọ́n gbé fóònù sójú mi báyìí pé àbúrò wa Buhari èmi ń béèrè fún release of somebody ìgbà tó yá ìyàwó ẹ̀ náà bẹ̀rẹ̀ sí ń gara sí mi ná ọdún kò ṣe nǹkan kan owó mi mo fi ń fún wọn lóúnjẹ o mo fún wọn lóúnjẹ ńgbà kì í ṣe pé wọn lówó wọn sọ ọdẹni tó ní ọpẹ́lọpẹ́ ọ̀rọ̀ ẹnu mi wà nínú ọ̀rọ̀ tí Ọlọ́run lò fún ọkùnrin yìí wọn sọ ẹni tí ó ní di ẹni tí ò ní ní mọ́ wọn fẹ́ kúkú sọhún ni. Um, you see, that's the lady tó wá láti London ni àwọn London <laughs> àwọn wèrè of London àwọn òsínwìn àwọn aṣẹ́wó of London àwọn olórí burúkú of London àwọn ló ń sọ̀rọ̀ yìí ó máa ti gbowó lọ́wọ́ tó fowó mọ́ wọn máa ní wọn mọ àwọn ló mọ sínétọ̀ kan wọn máa gbé àwọn ti London àwọn tó máa ń ta àwọn náà wọn máa gbé pé àwọn ge Manchester àwọn ọmọge kí ni àwọn ọmọge Manchester ò ṣé wọ́n ṣe máa rí Manchester nìyẹn olórí burúkú nìyí. <laughs> ṣé gbọ́ pé mo ń lo yẹsà fún un. kọ́ kí jẹ́ ń sọ̀rọ̀ kí jẹ́ ń bẹ́ẹ̀ yẹn my my dear sister my brother uh, my senator it's not like that you know i'm a christian as well and a christian I mean, a, a christ preacher i hate injustice because i've been in in trouble before i came to canada i run for people that they would. ṣé ti rí ẹni mo ṣe pọ́n wọn lé despite bó ti bọ̀ tí gbà tó ṣe tán yẹn ọ̀rọ̀ yẹn gùn o ó gùn gan-an àì máa débi ti ọ̀nìrìṣà eléyìí lady ló kọ́kọ́ sọ̀rọ̀ onírìṣà tán bá wọ́n mọ bọ́n ṣe ń gbé wọ́n gborí pamọ́ bí akíka wọ́n máa gbé ọ̀rọ̀ lọ́rọ̀ jáde wọ́n larí ẹ̀ mọ́ ogun tó ní lè ṣẹ́tù àwọn kan máa bẹ ìjà ó bá bá mi jà tó lọ bá àwọn ogun ẹja ó máa àkọsọ́kù ní dànù ẹjẹ́ a máa gbọ́ ẹ gbọ́ pé mi náà ẹ mọ̀ pé mo like preaching ohun mi ti ó ti ṣe kíní mẹ́yẹn mo ti tí wọ́n bá wù mí dáadáa mọ̀ ẹ̀ tó pé tó bá pàṣẹ fídíò ni omi á máa jáde lójú mi mo wà too emotional ọ̀rọ̀ ayé èèyàn máa ń touch mi torí ẹ̀ ń gbà mí mi ì fẹ́ gbé mi ò tán bá ní iṣẹ́ kan ń lọ mi ì tètè fẹ́ wò torí mi ì fẹ́ di àṣírù kí n tún lọ gbé ẹrù ẹlẹ́rù sórí kó má gbowó kó tún máa gba headache lórí ọ̀rọ̀ tí ò yọwó. as well. For that, and I'm ambassador, I speak for people. You understand? Because it's not good when we are doing evil to ourselves in that country. The country cannot move forward, and a lot of things they want to share. Let me, let me, let me something to you. nígbà tó ń gbọ́ ṣe é gbọ́ bí mo ṣe sọ mo ní we cannot people should not continue doing evil to we cannot continue mo put it bẹ́ẹ̀ pé we cannot continue doing evil to ourselves the country cannot move forward actually people who are doing people don play those games they are killing the country they are not saving the country ó ti yé gbogbo ọ̀dẹ̀ lè sùn ká kọrí síbì kan ẹ jẹ́ àgbọ̀ old story níbo ti evergreen. Hmm. ṣe gbọ́ ó ní tó bá yẹ kó ti pe press conference bọ̀bọ́ yẹn dẹ̀ ṣe ohun tó ní kò ṣe gbogbo ẹ̀ ló ṣe pátá kẹ́ ẹ lè mọ̀ pé àwọn ló ń kóná bò lábẹ́lẹ̀ kí ó ba lè kú sẹ́wọ̀n àwọn tó máa ṣoore fúngbà míì lajú ẹ ẹlòmíì tó máa wish goodbye bad ló fẹ́ fún ẹ ó gbọ́ ó ní kò ṣe press conference i mean kò pé ó yẹ kó ti pé press conference ọ̀rọ̀ ọmọ ní kìnnìkan kìnnìkan ta ló gbọ́ mọ Àbújá ni wọ́n ti rọ́ mọ́ títí dè ní wọn ò tí gbọmọ náà wọn sọ fún wa bóyá ń rọmọ àmọ́ atcom di kéèsì yẹn títí dè ní. ikọ́ ẹ má jẹ́ ẹ má lísì sí ikọ̀ táwọn èèyàn ẹ ṣe rí táwọn èèyàn bá set èèyàn up ìtú ó ṣe yẹ ti rí ìgbà tí ò ṣe rí let me tell you one thing that man is not a criminal I'm a child of God if he's the one that pick that child I will not speak for him because I know that injustice people dead with it. ṣe gbọ́ mo ní òun kọ́ ló gbé ọmọ ṣóun ló gbọ́ mo ń kọ́ kì í ṣóun torí pé pẹ́pẹ́pẹ́ báyìí mi ti bá wọn condemn ẹ̀ ní beginning kí n tó tají kí n tó come back to my senses mi ò tiẹ̀ kí n ṣe orí mi ò dàrú ṣùgbọ́n kọ́lọ́run tó fi wọ̀n mí pé irọ́ mà ni wọ́n pa mọ́. Hmm. they just want to bring him down. mo ní ẹ gbọ́ pé mo ní they just want to bring him down he is not the one ó ní bọ̀tà ah, mo wà lára wọn ẹ máa gbọ́. senator ẹ má bínú sá o as a senator sá ṣé ńgbà tẹ wà ní position yẹn tẹ bá rí ẹni tó jẹ́ pé ó tiẹ̀ pray common prayer tó pray fún yín nígbà yẹn wọ́n ní murder case kì í ṣe murder case wọ́n ní wọ́n jí ọmọ gbé ní church yẹ kò ń ṣòun kò ń ṣe murder àwọn ò tí confam pọ́mọ yẹn ti kú wọ́n ti rí it's not a murder case ẹ dẹ̀ mọ́rí nìyẹn. ṣé mo pé tòótọ́ ni ọwọ́n ò tí confam pọ́mọ yẹn ti kú bọ̀ tó ń ti pè murder because àwọn tó bá gbọ́ ọmọ wọn ti mọ̀ nǹkan tán fọmọ ṣe ó ní murder case ṣẹ́ gbọ́ mo ní wọn ò tí ì sọ pé murder case ni wọ́n jọmọ gbé ni ọmọ yẹn òkùdí ń ṣòkú ni wọ́n gbé kí dẹ́ ṣe pé wọ́n pààyàn síbẹ̀ àbí wọ́n sọ pé ó yóò yìnbọn pààyàn ọmọ sọnù ni ẹ ti gbọ́ ó ní murder case ṣe ni kó ṣà ń sọ kẹlẹ̀ mọ́ pé wọ́n ń finá ọmọ lábẹ́lẹ̀ ẹ máa gbọ́ o. ẹ jọ̀ọ́ sáì má bínú reason why tí mo fi gbé lẹ́nu ni pé I want to treat it and I want to analyse it I want to know why some people go to his church and they, they are big people and they are not doing anything to help the situation. I don't have, nobody pay me for this, honestly speaking. I spend my data, I spend everything. Oh. Money, people go to his church. Big people to rohùn No big my woman he's a senator seat senator nígbà yẹn kò ń power he was there nigba ti buari wà mẹ́ sí senator ni o wọ́n dẹ̀ ní ṣẹ́tìrín ó dẹ̀ ń kàn dẹ́mi mo dẹ̀ ń ṣàlẹ́jẹ̀ pé and you attended the church it's one of your pastor that pray for you is the one that they are close torí ẹ̀ tó bá ti fẹ́ if you one of them tpc bá fẹ́ dì pẹ̀lú ẹ̀ á ní kí tó bá mọ pdp rí á ní kí wọ́n gbójú kúrò lára ẹ̀ á ní wọ́n fẹ́ fìyà jẹ gbogbo wọn á dẹ̀ kánṣu ẹ̀ what a wicked word. okay i lis ten to you okay wọn ò dìde sí ọ̀rẹ́ wọ́n ní kó máa ta mọ́tò ẹ̀ kó máa ta properties ẹ̀ lẹ́yìn tó ń jólè ẹ̀tọ́ tó ṣe tó ń pa ọlọ́pàá tó ń ṣe many ìṣe náà. ok sir ok ma ok ma. bẹ́ẹ̀ni sir. ṣe gbọ́ ó ní Ọọ̀ni of Ifẹ̀ got involved Ọọ̀ni of send for him pé kó wá mo dẹ̀ béèrè lọ́wọ́ ìyàwó ẹ̀ ńgbà tí wọ́n sọ̀rọ̀ ìtàn kí tó jáde jọ ẹ pé kí ló dé tí ọ̀nìrìṣà máa fi nípa ẹ wá kí ọkọ yín wá tẹ tó bá tẹ̀ jẹ́ gọ́vnà ló pè yín tẹ disobey ó ìdá kí lọ́nìrìṣà máa ní kẹ wá tí ẹ máa kọ̀ ó lọ́nìrìṣà ò sẹ́ni fọkọ òun o kí ló pè kàn pẹ̀lú ọ̀nìrìṣà get involved do you hear that? And that's why a lot of people cannot love me. And I cannot celebrate some people again. I've I've done I've mo ti ṣe mistake kan sẹ́yìn mi ò lè ṣe mọ́. Àwọn celebrate wọn fẹ́ ṣe mistake wọn fẹ́ ṣe ṣe birthday sí wọn máa ní kí n happy birthday fún wọn. Èyí tó bá gbójú wá sọ́dọ̀ mi àfi tó bá yẹ pé kò tiẹ̀ ṣẹ̀ mí rí group but àwọn bàbá yẹn mo tiẹ̀ kẹ́nìbọ̀dì má tiẹ̀ gbójú wá for now. Because tí àwọn èèyàn bá ní orí pín tán bá sọ pé aláǹgbálélé olórí pípọ́n ẹyọ kan ni wọ́n rí bẹ́ẹ̀ wọ́n máa ní gbogbo ìlú yẹn adarí pọ́n ni wọ́n adarí pọ́n ni wọ́n máa pè ẹ jẹ́ máa gbọ́ lọ. wọ́n pa ọlọ́pàá tó ṣe mẹ́tẹ̀ ìṣe náà. wọ́n pa ọlọ́pàá o ṣẹ́rí bí wọ́n ṣe mọ́dà ọlọ́pàá ń gbà ẹ̀. wọ́n fọ́ òkúta fọ́ orí ọlọ́pàá simply because ó ń defend wọn pé kó má jó ṣọ́ọ̀ṣì because some people want to get in power they kill anybody. uh, <laughs> that's the terrible okay sir okay ma okay ma. the the all ní ọfíìsì. bẹ́ẹ̀ni sir. got involved all ní ọfíìsì sent for him kó wá kó lọ tó all ní ọfíìsì yìí ká. all ní ọfíìsì sent for him and he refused to go. ṣé ní nọ́mbà kábíyèsí ọ̀ní ọ̀fíìsì kẹ́ ẹ̀ send it to me. ó lóun àti kábíyèsí wọn kì í ṣọ̀rẹ́ náà gbà tí wọn kì í ṣọ̀rẹ́ tó ní nọ́mbà wọn lọ́wọ́ kí wàá ló ń sọ mi fún pé Ọ̀ní send for him he refused to go is that the reason why now they want to destroy him and that's why wọ́n ṣe sọ́ngbà yẹn pé Olori Naomi story yẹn rí eléyìí tí mo fẹ́ sọ yìí ó pẹ̀lú nǹkan náà tí mi ò fi support Olori Naomi tí mi fi ń post gbogbo ẹ máa rí pé ó lè rò pé àwọn yẹn máa rò pé wọ́n máa ń dress night wọ́n lọ yá aṣọ tó wà nínú studio wọ́n fi take picture òun náà ṣe ń separate no aṣọ ṣìpù gan ó ti eyín a lè aṣọ ṣìpù a lè má ní aṣọ ṣìpù gan ṣá kì í ṣe nǹkan tí à ń sọ nìyẹn ṣó ti yé owó tó máa fi ra aṣọ wọn ò lè fi ra mọ́tò ṣó ti yé mo wá béèrè nígbà tó sọ̀rọ̀ yìí mo wá ní kí ló dé tó lórí Naomi àmì tí ọba tó sẹ̀lì fún àwọn pípù yẹn tí wọn lọ tí ó sẹ̀lì fún tọ́sọ́bẹ̀rẹ̀ tí ò lọ ìyá Haúsá tó bẹ̀rẹ̀ wọ́n ní pé kò sẹ́ẹ̀dì fún o pé wọn ò sẹ́ẹ̀dì fún rárá but wọ́n ní story kan ṣẹlẹ̀ nígbà kan kan tó jẹ́ ọmọ gbé rárá kẹ́ lè mọ̀ pé àpawọ́pọ̀ báyìí ni wọ́n máa fi ń ṣe àfáwọn èèyàn ní Nàìjíríà wọ́n ṣe ṣe fún Mohbad náà ni. ó ní nǹkan tó nǹkan mọ̀ ni pé ilẹ̀ kan wà ní ọ̀nà ibì kan ní Àkúrẹ́ pé kó tó di pé olórí Naomi fẹ́ kó tó fẹ́ Ọ̀nìrìṣà wọ́n ló fẹ́ ra ilẹ̀ yẹn but owó ò ká so bó ṣe fẹ́ kò lówó fẹ́ máa sanwó díẹ̀ mi ṣáà mọ̀ bí sító yẹn ṣe jẹ́ tọ́jú obìnrin lówó òun ló wá ra ilẹ̀ yẹn gbà yẹn ó fẹ́ fi ṣe branch bóyá ó dẹ̀ ti wá fi ṣe branch ṣòtiyé Naomi fẹ́ ra abẹ yẹn kò rówó sọtí tóbìnrin wá rà á ìgbà tí issue yẹn ṣẹlẹ̀ bóyá Naomi náà máa sọ fọ́kọ máa sọ fọ́kọ ṣòtiyé bóyá máa sọ fọ́ọ̀nì bóyá máa sọ fún kábíyèsí mo kàn wọ́n imagine but wọ́n confirm yẹn pé but wọn ò mọ̀ pé létà ni ìyàwó náà sọ pé ọkọ òun sọ pé báwọn ò tiẹ̀ mọ̀ pé but létà ni wọ́n wá sọ pé à olórí làwọn mi sì wá tí ò tiẹ̀ rí bẹ́ẹ̀ rà wọ́n dẹ̀ pé ọkọ òun kì í dẹ̀ ṣe pé bóyá wọ́n bá olórí làwọn mi lórí ilẹ̀ yẹn tó jẹ́ pé wọ́n wá ti dànù tí wọ́n wá ra ilẹ̀ yẹn do you understand no wọ́n kàn pé ẹni yẹn wọ́n náà fẹ́ talẹ̀ olórí làwọn mi lóò máa wá òtó bá ti lówó wọ́n tún pe fún eléyìí náà ẹ̀mí sọ́jọ́bìrẹ̀ òun lówó ó dẹ̀ sanwó lẹ́sẹ̀kẹgbà tó láìkilẹ̀ do you understand so ìkẹlẹ̀ mọ̀ during that time yẹn kẹ̀dẹ̀rẹ́ olórí Naomi náà òun àti Esther Ajayi nígbà ìmọ̀ ṣe ríre all these people ta bá ń sọ̀rọ̀ máa ń pé she is jealous of ten aláwọ̀ èèyàn ń ba yé èèyàn jẹ́ kí ní àǹfààní ṣé àwọn ní ìwà báyìí àti àwọn ìwà tó yẹ kí àwọn èèyàn tó bá pè ní ìránṣẹ́ Ọlọ́run àti èèyàn Ọlọ́run tó gbọ́dọ̀ máa wò kò ṣe àwọn nìkan wọ́n pọ̀ tó wà ń di ọ̀rọ̀ yẹn o torí ẹ̀ tí bá rí wọn báyìí sìn gbogbo wọn máa gbójú wá lọ́mọ kọ wọn wá ṣe bí olórí burúkú kan àwọn tí mo ti pọ́n lé mọ́ ìgbà tí mo pọ́n yín lé mi ò jẹ nǹkan kan mi ìrówó kì í gbà tí mi bá pọ́n yín lé mọ́ di ó létí ni pé ẹ̀ ní fún mi ní some few people tẹ́ máa ní kó follow mi lọ́jọ́ kan tó yẹ pé mo celebrate yín ọjọ́ kan lẹ́ máa ní kó follow mi tó bá tẹ̀jọ́ kejì máa ní kó follow mi. ẹ má máa fẹ́ tún ọwọ́ ara yín ọjọ́ tẹ́ bá ti fẹ́ lo ẹrú tá a bá ti bá yín ṣiṣẹ́ ẹ máa fún yín obi tẹ́ ẹ ti fún wa ní bóyá one thousand ẹ fún wa ní one cup àbí fifty cents ẹ máa pè yẹn lówó ẹ máa máa fẹ́ lóyún ẹ máa fẹ́ ba yé ẹ̀jẹ̀ máa fẹ́ kó wà nílẹ̀ tí lè máa fi ṣèṣekúṣe ẹ máa lò fún nǹkan tó bá wù yín fún àbí ìyá wèrè ni. sir excuse me sir with due respect how do you know that otu i mean kábíyèsí ọ̀ni ọ̀fẹ́ ọ̀ni ọ̀ni call for him and he refuse to hold how do you know sir how do you know. ṣe gbọ́ question tí mo béèrè mo ní how do you know that ọ̀ni call for the eh, i mean kábíyèsí ọ̀ni shall call for him and he refuse and you say ọ̀ni is not your friend and you don't have his number how do you know that She gbọ́ question tí mo dúró sí ṣe gbọ́ ẹ wá ní mi lọ́ta wọ́n máa kó àwọn ọ̀làjẹ́ wèrè kan sórí ibẹ̀ wọ́n máa ní kó but eh, kẹ́nìbọ̀dì wà lórí ọwọ́ ẹ kò sí nǹkan kò sí èbú kọ̀ọ̀kan tẹ́ fẹ́ bú mi tí Bukky Jesse bá bú mi lẹ́nu mo mọ àwọn ìyá ẹ̀ àtàwọn bàbá ẹ̀ àtàwọn àwọn tó ń ṣiṣẹ́ fún ti máa gò fún Naira Marley two days máa gò fún Naira Marley á lọ sí ẹ̀wọ̀n ìwọ wèrè wo ló tún wá kí lẹ̀ ń tẹ̀ got it kí ni. I got involved. I did, I, I did not walk away. I did not. No, I didn't. Tolu, come and give me my phone. I, Okay. Sharing gbà tí mo ti ń pariwo tí mo ti sọ pé how do you get involved? Ẹ máa gbọ́, ó ní ó wá tún sọ sí I got involved. I called friend there and there. And you are, ó wà ní senator ni ẹ. You can easily get into the office of president.

tó kọ́kọ́ dárúkọ síwájú tó ń kọ́kọ́ ló nínú pé ìgbà tóun ti lọ ṣọ́ọ̀ṣì yẹn kí ló tún máa láò kí kí ló tún máa láò kí other politician tó wá bẹ̀ mọ́ bọ́n ṣe máa ń gbára wọn jà lórí mídíà níwọ̀n fún ẹ wọn máa ń sọ pé but you know that I'm for you why do you now Dino ti bínú yẹn náà Dino tí mo ti sọ fún tí mo ti jáde padà wá sọ fún kí lorúkọ yẹn tó ń sọ pé ṣó ti yé tí mo ó hate bí mo ṣe apologize kò dẹ́ ṣe pé fún mi lówó. in tó bi nínú ni ó ní I cannot go and àmì ìlè lọ gba béèlè ó ní I cannot bail him ní ìsọpẹ́ kó béèlè but àwọn tó ràn ara àdìmọ́ ẹ̀ ń gbà tó bá tiẹ̀ jẹ́ lítúlí tó mọ̀nà fún wọn láti jẹ́ kó má lè máa ta property ẹ̀ everybody wọ́n ti wọ́n fẹ́ auction gbogbo mọ́tò ẹ̀ tó ló ti wà lójú wọn báyìí wọ́n máa sọ pé àwọn tí wọn gbé ẹ lọ sókè wọn máa fẹ́ bring ẹ down wọn máa rò pé àwọn nìkan ló ní nàìjíríà tí ẹ bá pa gbogbo nàìjíríà gan ṣẹlẹ̀ nìkan gán ara yín ni kó wá kú ọba nìkan àti àwọn politician ẹ máa para yín kùnà ẹ máa máa jẹra yín ni òun lé gbogbo èèyàn ṣe fẹ́ sá kú òun lò. they didn't tell you they didn't say they need somebody to láti release a fún they say they are not granting bail. And when you know people like you, you know people, a lot of many uh, commissioner, a lot of uh, senators go to church to even pray at all, at all. They should stand. If I'm going Mamore, he also stand by you, sir. Let me tell you the truth. You are okay. You are a senator. Uh-huh. And you are a, a, a, a, somebody of God. You love God. You go to church. Ọ̀pọ̀lọpọ̀ ló lọ́lé babaláwo. I appreciate God for your life. But you go to God. Mm-hmm. Good for you, sir. I don't hear you o oh. mi ò gbọ́ yín oh. break o oh. I can't hear you. ṣe gbọ́ ó lòun lọ sí ṣọ́ọ̀ṣì lókìtìpa Do you know that boy that came to my house? Do you know that boy that came to my house that I wanted to come and poison me here? Together with my... Do you know he's from Ilututu. I want Àwọn hold tó hold tí ó don ma lọ pè ní ìlú tuntun. Àwọn go away. You know? Ọ̀rọ̀ àjọ ti tẹ̀ pé báyìí ẹ lọ ṣe báyìí gifts. Báwọn church tó Okay sir okay sir now ẹ I jẹ́ ká argue lórí ẹ̀ sir Me, ò fẹ́ take time me, sir because. Um, ó sì gbò mo one, wá another one Move, move bọ̀ mo fẹ́ wá another one I want to look for another one. ẹni ọmọ tó wà yẹn tó wá láti ìlú tuntun the boy that came to Canada that caused kíní yẹn gbà yẹn mo máa post ẹ̀ sókè sí I want to know who sent that boy because Canada government they are not doing it I mean they they, they should help me to find out I want to know uh, this is what they are doing they are busy sending bad bad boys bad bad people to the system changing people ọmọ yẹn náà tó bá dé tó ti fún lówó sí the other day ẹ sábà ti sọ pé ó ti lówó wà ní Canada ó ti lówó ó ti lówó ó ti ṣe so criminal will be getting money more than the uh, the real people okay. my brothers my sisters. If ẹ wò lélẹ̀ ẹ má tag mi i don't want to. mo mọ̀. Yes, they are suspicious. And in the month, they are very, very suspicious. My face. And that, and that I'm telling you, that assignment. If a lot of people they pretend to be. Then is from what. A lot of people they pretend to be friends to you, and they are they are not friends. Jackie, kí ma tí n bá ti fẹ́ play mo fẹ́ wá àwọn kìíní ti títí ebony àti títí wàsíù mm, let me go for now please Canada government American government i'm giving vital information for all this okay and i believe that according to the law of United Nations i have i, I have right to to be protected please yes and some of these people they believe they have money some of the money they have invested torí ẹ̀ ni wọ́n máa sẹ́ni kíníkíní if it destroy people with lie did I lie now am I the one speaking am I the one talking did I ask them to call me because they know that their secret is going to be burst out wọ́n ọ fún yẹn lówó wọn á ní kó pè mí ó wá rò pé máa kọ́ máa kíìsì ass wọn ni I don't kiss ass let me go for now come back again mi ò tí ì play ẹ̀ tán but ibi tí àwọn ibi tí mo fẹ́ kẹ́ gbọ́ ẹ gbọ́ bí tó ti ń sọ̀rọ̀ opponent ẹ ẹ gbọ́ bí tó ti rọ̀ ní ọ̀rọ̀ fresher ìyókù yẹn kò necessary ó pọ̀ oríṣiríṣi nǹkan wà níbẹ̀ ẹ ṣáà ti mọ̀ old one but ó ìkù ó ìpọ̀ mo dẹ̀ ń wá ti Wàsíù ti ibi tó ti sọ fún mi pé kí n lọ bú títí ẹ bóni àṣẹ pé òun ló ń sọ fún wọn pé kí títí máa misbehave sí mi kó máa dà mí láàmú kó wá da bísẹ̀ǹ láàmú owó tó ti wà lọ́mìyẹn kí gbogbo ẹ dàrú kó bàjẹ́ lẹ́yìn náà tó bá ti wá ṣẹlẹ̀ bẹ́yẹn kí títí wàá máa tọ́jọ́ mi mo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò gbà mo tún bẹ Wàsíù Àyìndé ẹ bá mi bá sọ̀rọ̀ gbàtẹ́ lọ́rẹ̀ yín ni àbúrò rẹ̀ yín ni ó nílò ó ní kí n lọ sórí Facebook tá a ti pàdé kí n lọ tẹ̀ sójú ẹ̀ jẹ́ kó mọ̀ jẹ́ kó mọ̀ bó ṣe ṣe tán báyìí wọ́n dẹ̀ ti gbé wọ́n ti wá gbogbo lọ́ọ̀yà sílẹ̀ tó máa sú mi tó máa gbé mi lọ kọ́ bọ́n ṣe ṣe yẹn tán báyìí wọ́n pa bàbá ọmọ mi ní January 1st ẹ̀ ní sóríire gbogbo yín pátá kúrògbòdò Wàsíù Àyìndé gbogbo tó ṣe fún mi láyé ọlọ́run fi wọ̀n mí wọ́n lọ sọ ó fẹ́ pín kékeré kí nǹkan máa jẹun kí n má kàn jẹ́ nǹkan kan mọ́ láyé ìwọ bó ṣe fẹ́ kórí fún mi yẹn ló máa rí fún ẹ bó ṣe fẹ́ kórí fún ọmọ mi adébọ̀lá ló máa rí fún àwọn ọmọ ẹ lágbára Chris gbogbo tí gbogbo yín pátápátá gbogbo tẹ́ ṣe fún mi gbogbo ẹ̀ pátá lọ́lọ́ máa sọ fún yín tọmọtọmọ torí tí tọmọtọmọ lẹ́ fìyà jẹ mí ọlọ́run á fìyà jẹ yín tọmọtọmọ gbogbo yín pátá gbogbo bye for now mo máa wá láṣẹ Èdùmàrè you know I called in the beginning I noticed people are telling me a lot that they have done a lot of things in this house ogun ti le gbà tí mo ń pariwo say no to killing say no to terrorists tán ṣe ètìtọ̀ á kánṣu ìbọn ní Canada ń gbà yẹn oríṣiríṣi ogun you know a lot of things happen people will hate me because i'm saying that other people should be safe they should not destroy innocent people the evil ones should be, be the ones to be cancelled not the good people they are telling me oh Canada government American government please protect me guide me when people say go and work i'm even afraid i am telling you Because when I go to shop, when I just go out now, they ask my number, everything about me. Every day, nobody number tí mo ti lò ní màmá change number lójoojúmọ́. I want Canada government, America, everybody. I need, I need protection. I am a child of God. God is protecting me. At the same time, when people are following me, and then I say, I'm having, I have a God. I must expose them and things must be done about them. I've given the excuse, I mean, the information yesterday when I when I went to the shop, before getting there, nobody, those guys are not there. Before coming back, the three of them mount the door, sitting down close to the, I mean, in the on the chair close to the door. And I left. I was, I look at them. I, they are suspicious to me also. I look at them, straight to them. And uh, I just move. And later, some of them, majority of them, they take my picture also. They ask them to take my picture they have some them, some of them yes. they have some of them to take picture yes because I want their uh, terrorist group will be measuring it bí Bukky Jesse ó máa ń sọ gbogbo ẹ̀ do you understand huh. so and they move again because I said it when I was on the live chat that I'm going to the Canadian Tire and when I was in the car my daughter came down to do that and they walk down to the door again they mark they look at my daughter very well and all these things do you know that actually they want to be they are put they want to be depressing my daughter it cannot possible tẹ́ ẹ bá gbógun tọ́ mi tẹ́ expect burúkú fọmọ mi ọmọ yín ló máa ṣòfò sọnù tẹ́ ẹ bá fẹ́ gbọ́ ọmọ gbèbí iṣu leave me and my daughter alone ìyẹn bó ṣe jẹ́ tẹ́ ẹ bá pé tí ọ̀tá mi bá pé billions ẹ máa fìkà ṣera yín gbogbo yín ni tí ọ̀tá ọmọ mi bá pé billion gbogbo yín máa fìkà ṣera yín ni ibi yín orí ló máa dà lé so i'm going for now In peace, and I will be back again by God's grace. For now, bye.